mo wà lọ́dọ̀ ìyá alágbo ìyá alágbo yes mo wà lọ́dọ̀ yín mo rí wípé the only best way tá a lè ṣe jù láyé ni pé ká má gbàgbé nǹkan ṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni o ẹ̀yin ò gbàgbé nǹkan ṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ẹni tí kò bá sí ilé nǹkan. Ah, àgbo ẹ wà. irọ́ lẹ pa ó wà o ẹ farabalẹ̀ o mo gbọ́ yín. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà nílùú òyìnbó bẹ́ẹ̀ ni wọ́n á pè mí wọ́n á ní gbogbo nǹkan làwọn fẹ́ tẹ́lẹ̀ bá sọ pé àwọn nídìí èmi yóò sọ fún mi pé òní ìdí ogun jẹ̀dí òní ìdí ogun rheumatism òní ìdí ogun diabetes òní ìdí ogun kinní kan ṣé wọ́n ní tí ó fi láǹdí ẹ̀ ní gbagigbagi. ìyẹn gan ló wà òkèjù àgbo gbagigbagi wà. tó confam bíbá yìí tó confam. ẹ farabalẹ̀ o. mo ń gbọ́ yín. ẹni títí ẹ ti kú tán pátápátá ńkọ́. kékeré nìyẹn. Ah. yóò jí. ó máa jí ìdíje ni. ẹ ń parọ́ ni. mi ò parọ́ o. kámẹ́rà máa ń. ní táwọn ti lò tí wọ́n ti lò tí wọ́n ti wá dúpẹ́ lọ́wọ́ ọrú àwa yìí ni. ní àgbo. àwọn tó lọ lóyìn tó wà nílò ìbò wọn ti rà àwọn ti wá dúpẹ́ lọ́wọ́ àwa yìí. Ah. ó jẹ́ romatisi ni jẹ̀dí ni lẹ́yìn bá ń ròyìn ni gbogbo ẹ̀ ló wà ń bí. ẹ farabalẹ̀. mo ń gbọ́ yín. romatism. bẹ́ẹ̀ ni. èwo ni tẹ́ǹtà yìí. eléyìí bá gbé ibà ni. ok ibà. ibà lélẹ̀ báyìí. kí ni ìyàtọ̀ tó wà láàárín àwọn nǹkan báyìí àti oògùn òyìnbó? ìyàtọ̀ wà ń bẹ dáadáa. kí ni ìyàtọ̀? torí eléyìí báyìí oògùn òyìnbó hmm. àbájẹ o hmm. oògùn òyìnbó tó bá ó ń ṣiṣẹ́ hmm. ṣùgbọ́n iṣẹ́ tiẹ̀ kíákíá ni àmọ́ eléyìí ní síbẹ̀ tá a bá lò ó yóò kóró gbogbo àrùn pátápátá ni. nǹkan sábà máa bọ kọ́ọ̀mù kọ́ọ̀mù ẹ wá sọ̀rọ̀ ọ̀yá ẹ dúró yóò kílíà gbogbo òdò tinú. ó máa kí ẹ pátápátá ni. Ah ó máa kí ẹ̀. ó ṣàdí pé àwọn èèyàn wá ń ra kinní lọ́wọ́ yín. bẹ́ẹ̀ ni o. tí èsì pé báyá wípé ẹ máa wò wípé ah because kinní kan máa ń yà mí lẹ́nu àwọn kan máa ń ṣàlàyé wípé tá a bá mu àgbo wọn ní kò ní òdiwọ̀n wọn ló gbọ́dọ̀ ní iye content tá a gbọ́dọ̀ mu. Ah. wípé àwọn dókítọ̀ wọ́n ti mọ̀ fáwọn dókítọ̀ gan mu. wọ́n máa ń mú o wọ́n máa ń rà lọ́wọ́ wa tọ́jà máa ń mú dáadáa. àlè ńkọ́ sálé wà àlè dà ẹ tajà tó fẹ́ ra lé. orú àwọn ilé báyìí máa ń pa wà káàkiri àlè lélẹ̀. máa ń pa wà máa ń pa wà lélẹ̀. òun lélẹ̀ yìí o ní ilé báyìí máa tí nǹkan ọmọkùnrin bá ti kú yányán mm. tí obìnrin bá ti fẹ́ sá kúrò lọ́dọ̀ yìí tọ́kùnrin fẹ́ sá kúrò lọ́dọ̀ ìyàwó uh-huh. rẹ̀ bàbá ṣé ń gbọ́ nǹkan tó ń sọ o gbàgìgbàgì rẹ o. tẹ́ bá ti lè gbó bó ṣe wà yóò máa jí ìdìde lọ́wọ́ kan ni. Ah. ní kinní yìí bí mo ṣe sọ fún yín lórí o bàbá mi. báwo ni wọ́n á ṣe lò kí ni wọ́n míìsì mọ́ kí wọ́n ni wọ́n á ṣe lò. kò sí nǹkan kan tó máa ń míìsì mọ́ ju pé kọ́kọ́ da ọtí sí i hmm. wọ́n máa tẹ̀ ti da ọtí sí i hmm. ní òru báyìí tó máa ti da ọtí sí i láàárọ̀ kùtù wọ́n máa jí mú ní tí wọ́n máa mú lélẹ́yìí tán bá ti mú láàárọ̀ kùtù. tán bá ti mú láàárọ̀ kùtùkùtù wọ́n máa mú ṣọ́ọ̀tì kan hmm. láàárọ̀ tó bá yẹ kí wọ́n fẹ́ lọ ṣiṣẹ́ ni pé wọ́n wà ní pé wọ́n fẹ́ lọ ṣiṣẹ́ yẹn. ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ṣe rí iṣẹ́ yẹn gẹ́gẹ́ lẹ́wà túbọ̀ a wípé tí ọkùnrin àti obìnrin bá ti wà nínú ilé iṣẹ́ náà fẹ́ ṣe. bẹ́ẹ̀ni ẹ ti fẹ́ bọ́ sọ̀rọ̀ kúsọ̀. à ah, kò ń ṣe ọ̀rọ̀ ṣọkúsọ. láti ìjọ tẹ ẹ ti má rì sọkọ yín ta ilé ti rí. Ah, àmọye tí gbígbá yóò ní máa lọ lé wa. ọkọ yìí ti gbá ilé ti rí. Ah, àmọye irọ́ lẹ̀ ń pa wàláì ọkọ lẹ́nu ẹgbẹ́ ọkọ lẹ́nu kí lẹ̀ ló fi gbá ilé tí ìkankanlẹ̀ máa ṣe ó lọ sọ̀rọ̀ tẹ wá kùn. àmọye kúnkùn. àmọye kúnkùn sọ yẹ kẹ́ mọ ọkùn. àwa sàkùn. ṣé ìsọkọ ni. àyín náà mọ̀ pọ̀ ọkọ ló lórí aya ọwọ́ àjù sí ah. gbà tó jù sí kílẹ̀ wá ṣe. Ah, orí orí rẹ bàjẹ́ orí rẹ burú náà ni. ẹ kọ ẹ̀yin náà gbèsè pé. Ah, ẹ wá kúnlẹ̀ ń gbèsè pé o ṣe. ẹ̀yin sẹ wá kúnlẹ̀ ilé kúnlẹ̀ o àyìn <laughs> lè kúnlẹ̀. kọ́kọ́ bá fọyín létí ẹ̀ lè kúnlẹ̀ kó ṣe. <laughs> kí ló dé. àyìn ọlọ́run ní jẹ́ ọjọ́ ògbé dada dìdí bá wọn ọlọ́run ní jẹ́. ọkàn fọyín létí ó wá ní ẹ wá ní o ṣé o. dádì wa. ok tí ẹ̀yà àtọkọ yín bá jà bó lẹ̀ ṣe máa ń parí ẹ̀. bó lẹ̀ ṣe máa ń parí ẹ̀ ìlẹ́bí ọkùnrin o. ẹ̀yin olẹ́bí ọkùnrin. wàláì tàlẹ́ sílẹ̀ sílẹ̀ wà. ẹni agídí. wàláì mo tún wàláì mo tún wàláì mo tún fọlọ́ bàmí sẹ́lẹ̀. yóò tẹ̀ fi lè bẹ̀. ìwà bẹ̀ tó lè jẹ́. ẹ mọ̀ jẹ̀yà pọ̀. ìmọ̀ wàláì ìlẹ̀ ìlẹ̀ jẹ́. ẹ lọ́dọ̀ mi lẹ fi lè jẹ́. Ah, ṣé ẹ sì wà ní ọkọ. ẹ sì wà ní ọkọ. Ah, ọkọ fọbẹdúmọ̀ fún mi mo tún níyàwó lẹ́yìn tí sorí kórí gánpa gàntá ní pé kinní. tẹ bá ṣe ọkọ ẹ lè bẹ ọkọ tọkọ bá ṣẹyìn náà ẹ ah, lè bẹ tọ́ bá yẹ pé ìlẹ̀ jẹ̀bi ńkọ́ àjà mọ̀ bá ti yọjẹ́ fúnra wa. lórí bẹ́ẹ̀dì. lórí bẹ́ẹ̀dì wọ́n bá ṣe pé mi bá yusufu báwo yusufu bá sọ kò lè wo òní òyì yusufu àjà mọ̀ bá ṣiṣẹ́ lọ. ẹ ẹ ní agídí. agídí wọn. ẹ ìyẹn wà ọmọ ìlú wo ni. ìwo lọkọ mi. ìwo lóde ọba ọmọ tẹnigbọlá. ìbò ni ọya ṣẹlẹ kìwo. ẹyẹ ah, kìwo ah. ẹyẹ kìwo ẹ kìwo ah, ẹ kìwo ìwo lóde ọba ọba tẹnigbọlá ọmọ tẹnigbọrẹ. ìwo tí ò ní kọ́kọ́ tí ò ní lẹ́kùn tí ò ní ìlú wo gẹ́gẹ́ lẹ́yìn ọmọ ọmọ ìjẹ̀bú lèmi. ìjẹ̀bú. àìjẹ̀bú lèmi o àárín. ìjẹ̀bú lágídí. ìjẹ̀bú lágídí. ìjẹ̀bú lágídí. tọkọ yín ok láti láti but bẹ́ẹ̀ ṣe wà yìí bẹ́ẹ̀ ṣe wà yìí ọkọ yín gba yín létí inú yín dùn jọ yẹn inú yín dùn. inú mi dùn hmm. èmi lè ṣe tèmi náà padà. bó lè ṣe ẹ mọ jẹ̀yà ẹ mọ jẹ̀yà séèmù. Ah. Eh? àbí lọ́ni. Eh? Ah. eléyìí ń sọ̀rọ̀ sọkúsọ. tí ọkùnrin àti obìnrin ní eh. aláṣọ mi ìta sí ẹ o tí ọkùnrin àti obìnrin tó bá ti wà ní ilé wọn fẹ́ ṣe iṣẹ́. wọn fẹ́ ṣe iṣẹ́ yẹn. wákàtí mélòó lọ́dà kọkùnrin lò lórí obìnrin ah. tó bá lu àgbo yín. ó ṣe wàyí tí wọ́n bá lu àgbo yìí hmm. wọ́n á lo wákàtí mẹ́ta. sẹ́mi obìnrin sì gbé wákàtí mẹ́ta. ó gbé o ẹ̀yin ọkùnrin bẹ́ẹ̀ wà lórí. ẹ̀yin àwa obìnrin. Hmm, hmm táwa ní mm. táwa ní òde ìsìn kọ́sọ́mà ìjọ mò ń bọ̀ ẹ jẹ́ sáré sọ̀rọ̀ jọ̀ọ́ bínú kọ́sọ́mà. àwọn obìnrin táwa ní ìsìn uh-huh. tí ọkùnrin ò bá ṣe dáadáa mm. a láìkẹ́. bó o lẹ́sìn mọ̀ pọ́kùnrin ṣe dáadáa. torí mo fẹ́ yẹ kó yí àwọn èèyàn. bẹ́ẹ̀ni bí ọkùnrin ṣe lè ṣe dáadáa lọ́dọ̀ mm-hmm. ìyàwó ẹ̀ mm-hmm. òun náà ni bá a gbọ́ fún wọn bá mi tajà fún wọn. ẹyẹ mm-hmm. mo bá eh. ẹ dákun padà wá. bí ọkùnrin ṣe lè ṣe dáadáa lọ́dọ̀ ìyàwó ẹ̀ ni wípé pé a jọ wà nínú ilé pa fẹ́ jọ ṣe báyìí ó gbọ́dọ̀ wà bí pé ah ẹ farabalẹ̀ ṣé ọkùnrin yẹn gbọ́dọ̀ lọ́mọ gbé wéètì lẹ́ ń sọ. kò ń ṣe ti wéètì òkì ní ẹ̀ máa dìje lọ́wọ́ kan ni <laughs> ó máa dàbí ejò ṣèbé ni. ẹ farabalẹ̀. mo ń gbọ́ yín. ṣé gbogbo nǹkan tẹ́ ń sọ yìí. bẹ́ẹ̀ ni. gbogbo ẹlẹ́dẹ̀ ni lórí igbá. ó wà lórí igbá bíbí yìí. tó fọ̀ fà àfàtọ̀nkọ́. ẹ wo wà bíbí máa lọ ní jáde nísìnyí afatọ wa kamẹrama wọn náà afatọ wa afatọ lélẹyìn kí ni iṣẹ́ afatọ. iṣẹ́ afatọ tí nǹkan ọmọkùnrin tó bá ń ṣàn Hmm. tí nǹkan ọmọkùnrin bá ń ṣàn tí ò bá kí a máa mísì ẹ̀ mọ́ míìkì fún wọn ní kiri ọlọ́run bá ń gbọ́ kọ́ lọ try ẹ̀ wò. ẹ farabalẹ̀ tí nǹkan ọmọkùnrin bá sàn. tó bá ṣàn tí ò kí kò lè dánmọ́. Hmm. Hmm. ó gbọ́dọ̀ kí. ó gbọ́dọ̀ kí tó bá kí ló máa ń dánmọ́ tó bá dẹ̀ ti kí yẹn báyẹn ó gbọ́dọ̀ dánmọ́ tó wọ́n bá ti lo kíní pẹ̀lú míìkì. ok wá sì fi míìkì sí. bó ṣe wà tá a bá ti bu ṣọ́ọ̀tì kan báyìí a máa da míìkì mọ́ ṣọ́ọ̀tì yìí wọ́n máa mí sí ẹ̀ wọ́n máa tó bá ti lò ó. tó bá ti lò ó tó bá ti lè ra ìkún kínní hmm. wọ́n mú léraléra wọ́n tó mú tán nínú èpè nínú àdúrà wọ́n máa ṣẹ́ fún wọ́n máa sọ fún wa. ẹ wá dúró ẹ̀yin màmá ẹ sẹ́ńpẹ́ ẹ ti ah, gbọ́ rí. àwa màmá ò lè sẹ́ńpẹ́ lásìkò tá a wà yìí àwa màmá fẹ́lẹ́ wà nídìí. ẹ̀yin màmá ẹ sẹ́ńpẹ́. a wà níbẹ̀ a wà níbẹ̀ a wà níbẹ̀. Ah, ẹ ti sẹ́ńpẹ́. Ah, a láyéláyé àlè sẹ́ńpẹ́ àìṣẹ̀ bẹ̀rẹ̀ ni. àsìkò wo ló lè lo àwọn màmá lè sẹ́ńpẹ́. àsìkò màmá ọ̀dẹ̀ sẹ́ńpẹ́ ah, ah. ah, ọlọ́run má pa wá báyìí eh. àbí tí màmá bá kú ọlọ́run ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé jíjẹ ni má ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé jíjẹ ni. a jẹ́ wípé ọkọ tó bá fẹ́ ru yín ẹ eh. fàgbó tó ayé ẹ̀ sí. mo máa fi àgbo tún láyé ẹ̀ ṣe ni kóyà kò fẹ́ kò ní fi mí lẹ̀ tí nǹkan ẹ̀ bá kú tẹ́lẹ̀ tó bá dọ́dọ̀ mi gbagigbagi ni. àwọn èèyàn mọ̀ wá nílùú èbó tí àìsàn kínní mọ̀ ń ṣe. kọ́ máa pè mí lórí aago. ẹ mọ̀ dúró àwọn èèyàn mọ̀ wá nílò òyìnbó tó yẹ pé wọ́n mọ̀ ní àìsàn diabetes. kékeré nìyẹn. Ah, irọ́ lẹ̀ ń pa o. mo sọ fún pé kékeré nìyẹn gbogbogbò ẹ̀ ló wà níbí. àwọn èèyàn mọ̀ wá nílò òyìnbó tó mọ̀ ní àìsàn tó mọ̀ ń pè ní arthritis. gbogbo ẹ̀ ló wà arúgbálẹ́gùn. gbogbo ẹ̀ ló wà níbí kí n fi hàn yín. Ah. ó wà ní ṣọ́ọ̀bù mi bíbí. ẹ bá ń gbé jáde. oh romanticism rè. romanticism lélẹ̀ eléyìí tá a ti ṣe sílẹ̀ lélẹ̀ onígi ẹ̀ náà wà ń bẹ̀. Hmm. Hmm a jẹ́ pé mi ò lè wọ bàtà tó já lọ́rùn mi là ń ni o so gbogbo nǹkan tó lè tún ayé ọmọkùnrin sí ẹni bíbá òun làwa ń tà hmm. a ní nǹkan tó máa ba ayé wọn jẹ́ tó máa tún ayé wọn ṣe là ní. àwọn bàbá tó ti wá dàgbà tó ti wọ bíi sixty four tó ti wọ bíi sixty five ọ̀pọ̀lọpọ̀ wọn ń kọ̀m̀plé wípé tibítibí ò ṣiṣẹ́ mọ́. àgbo ẹ wà torí tiwọn náà lọ́lọ́run fi gbórú àwa yìí kalẹ̀ láti máa tàgbo. Hmm. a máa tún ayé wọn ṣe ni tí kíní wọn yóò bá lè dìde hmm. tó bá jẹ́ ìdọ́rù wà yìí kí á ló máa dìde. torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi rò pé torí ọmọ náà ṣe wà ní ọkọ ni. kì í ṣe torí ọmọ o torí ọmọ náà ni ṣùgbọ́n tí ò bá sí kíní yìí obìnrin máa sá o ẹ wá sọ̀rọ̀ nípa ẹni tí nǹkan ọmọkùnrin rẹ̀ kéré. bẹ́ẹ̀ni tí nǹkan ọmọkùnrin bá ké ju ọjọ́ orí lọ hmm. ṣé nǹkan ọmọkùnrin bá ké ju ọjọ́ orí ogun ẹ̀ wà yàyà mi. àǹtí aláṣọ ọgbọ́n nǹkan tán sọ ni wọ́n ní ẹni tí nǹkan ọmọkùnrin ẹ̀ bá kéré ju ọjọ́ orí ẹ̀ lọ wọ́n ní oògùn ẹ̀ wà. ó wà dáadáa. sọ́dà kí nǹkan ọmọkùnrin mọ́ tóbi àǹtí máa bọ̀ máa bọ̀ torí àwọn ẹbí máa ń wò pé ṣebí ọlọ́run lọ́ọ́ dáa bẹ̀ dákun máa bínú mẹ́jẹ fọ́ọ̀kan bí tí ó yẹ kí n fọ́ọ̀kan lára ẹ̀ o ṣé ọ̀dà kí nǹkan ọmọkùnrin ó tóbi ẹ̀ sì ti kọ́ ọmọkùnrin ọ̀bà tóbi ńkọ́ àǹtí ah, kan ọmọkùnrin ò bá tóbi iyán ti dòkú ayé nìyẹn torí obìnrin ah, obìnrin ò ní súnmọ́ kò dẹ̀ ní gbádùn kò ní láìkẹ̀ bó ṣe yẹ kó enjoy ẹ̀. ajá fún ó gbọ́dọ̀ lè dáadáa kó tóbi so that á dé gbogbo ibi tó yẹ kó dé lára á enjoy ẹ̀ dáadáa. ìyẹ̀bù ẹ farabalẹ̀ níbo ló kó dé. ó máa kọlẹ̀ dáadáa ni á enjoy ẹ̀ dídá lóko dídá lóko fífà lẹ́pọ̀n iṣẹ́ ló bá ọ̀rá lò bò jẹ̀ǹdà lọ́wọ́ kan. farabalẹ̀ mẹ́jọ fọ́ọ̀kan bí tí ẹ̀ kí fọ́ọ̀kan lálẹ́ ìdá ní sùúrù jọ̀mọ́ fọ́lọ́run bá bí ọ ẹni tí nǹkan ọmọkùnrin ẹ̀ bá kéré. tí ó bá ti kéré kò lè ṣe dáadáa. ó lè ṣe. ó lè ṣe bọ̀ kò ní débi kó dé lára. níbo lọ́yọ̀ kó dé síbi kan wà tí nǹkan mọ́. Ah, okun pupa ni ó yẹ kó débẹ̀. yóò kan ẹ. Ah, ó máa kanlẹ̀ bẹ́ẹ̀ ni. wàá nídùú obìnrin. àjọ máa ẹ̀jọ́ ẹ̀ ní kò lè dùn. kí ni kan ṣẹlẹ̀ lọ́jọ́ kan ọwọ́ ń tẹ obìnrin yẹn wọ́n ń tẹ èmi ò ní sọ nǹkan tán ń tẹ wọ́n ń tẹ ó ṣe fín wọ́n ń tẹ ó ṣe fín ọwọ́ ń ké nínú ilé igbe ìpọ̀ mo wá lọ kanlẹ̀kùn lébọ̀dá yẹn lórí ẹ̀gbọ́n ẹ pààyàn ẹ̀gbọ́n yẹn ni kò lè kú. kò lè kú ó ẹ̀jọ̀ ẹ̀ ni. tóbìnrin bá ń ké ẹni tí kìíní ẹ̀ bá kéré ńkọ́. Ah. tí eh. tí kan ọkùnrin bá kéré ẹ eh. kò lè ẹjọ́ obìnrin ò lè ẹjọ́ ẹ̀ kò ní pẹ́ tóbìnrin yẹn máa fi fílẹ̀ á kàn máa wò àfi tó bá jẹ́ni tó lówó lọ́wọ́ á máa gbádùn lọ́ máa ṣe ń ta ó yẹ kó kanlẹ̀ dáadáa gẹ́gẹ́ bí obìnrin ah, wákàtí mélòó ló yẹ kọkùnrin lò ọkùnrin tó bá dángájá ló yẹ kó lò lórí obìnrin. Ah, ọkùnrin tó bá dángájá dáadáa tó pé tó pé lọmọkùnrin a lò wákàtí mẹ́ta. sọkọ yín lò lórí yín. Ah, dáadáa irọ́ lẹ pa. èmi ò fi ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ farabalẹ̀ ọkùnrin ò lò lórí yín wákàtí mẹ́ta inú ilé òde ní dáàbò. a ṣe láàárọ̀ a tún ṣe lọ́sàn-án a ṣe lóru gan-an a ṣe lóru so a enjoy ẹ̀ a dẹ̀ fúnra wa ní gáàpù bóyá ọ̀sẹ̀ yẹn ọ̀rẹ́ méjì lọ́sẹ̀ yẹn. rárá o ẹgbẹ́dọ̀ mọ̀ sí lójoojúmọ́ ni. olójoojúmọ́ ò wá dà. ẹ̀mí yóò ẹ̀mí yìí tẹ́mi ẹ̀mí. obìnrin yẹn máa ṣáláwọ̀ ni. Hmm, torí àwọn ọkùnrin kan wà àwọn ọkùnrin kan wà ọlọ́run àjí wà ní tiwọn. wọ́n wà yẹn ọlọ́run ọlọ́run bá ń wá pa ní tiwọn. àìrọ̀ kò yẹn ni ò da hmm. àwàpá yẹn ni ò da ṣùgbọ́n kájọ máa enjoy ẹ̀ àsìkò tí obìnrin bá ní ìdẹ̀kọ́ ọkùnrin ṣẹ̀tọ́ ẹ̀fọ́ àsìkò tọkùnrin náà bá ní ìdẹ̀kọ́ obìnrin ṣẹ̀tọ́ ẹ̀fọ́. tọkùnrin àti obìnrin bá jọ wà nínú iṣẹ́ náà fẹ́ẹ́ sí. ẹ má bẹ ẹ má bẹ ẹ má bẹ. tó bá ti wà nílé ti dandan kan ṣiṣẹ́ ẹ má bẹ iṣẹ́ gidi ni o iṣẹ́ ayọ̀ iṣẹ́ alálùbáríkà. aṣara lóore. ọkùnrin wa gbọ́dọ̀ lo ṣẹ́jú márùn-ún kan lé òun ti ah, ṣiṣẹ́. irúṣẹ́ wo nìyẹn ṣe dandan wí olóko gbó alábàjá kí n dodo kó tí yàn àdó tí a máa rìnyàn láyà. ẹ ẹ ẹ balẹ̀ nǹkan kan wà tí mo ń rìnyàn láyà. kábàlà ah, oh, oh, oh, bá ń tó wá bo ń ah. mọ bí wọ́n ti gbé yà ìwà o ọmọ ìjẹ̀bú ni ọmọ ìlúwo ni wọn ọmọ ìjẹ̀bú ni má bá ń fi jẹ̀bú má bá ń kí gbogbo àwọn bá ń sọ̀rọ̀ má bá ń fi jẹ̀bú má dá ń lóhùn. ẹ̀yin ọmọ kéékèèké yìí ẹ mọ àǹtí àǹtí àǹtí nǹkan tí mo wá ń ṣàlàyé ni pé bó ṣe ń tàgbò yìí ó dáa kí ọkùnrin tó bá mọ rẹ̀ sọkùnrin ó dáa kó ní àgbo ńlé ọkùnrin mi ò lágbo ńlé. ẹ̀yin kò já ọkùnrin mi ò lágbo ṣùgbọ́n àwọn míì wọ́n wà tẹ́ pé ó lè jẹ tẹ́bílẹ̀tì náà máa lọ lò bàwọn tó ń lo tẹ́bílẹ̀tì yẹn kò dáa ṣùgbọ́n àgbo yìí wọ́n máa ṣiṣẹ́ tó péye lágọ̀ọ́ ara wọn. agbó èyí dáa ju tablet. ó dá, dáadáa. àwọn kámọ̀ ń lo tramadol. tramadol ó máa ń ní nǹkan míì tó tún máa ń fà sínú àgọ́ ara. Hmm, tí ó wíìkì ara. ó máa ń wíìkì ara kẹ́yìn ṣùgbọ́n àgbo kì í wíìkì ara kẹ́yìn. mo ṣàrí pé àwọn èèyàn ń wá wọn ń da kinní ìsẹ́nu. bẹ́ẹ̀ni o ṣé bẹ́ẹ̀ náà làgbo ìṣe ń ṣiṣẹ́ tó ni. ó ń ṣiṣẹ́ náà ló jẹ́ kó máa rà kó máa dálẹ̀ tí ò bá ṣiṣẹ́ wọn ò ní wá. ẹ fún mi ní àgbo jẹ̀dí kan kí n rí. àgbo jẹ̀dí kan kí n rí. wọ́n ti fẹ́ ta àgbo jẹ̀dí fún wa o sálẹ̀ wà alẹ́ wà afàtọ̀ ńkọ́ gbogbo ẹ̀ ló wà ní Ah! níbo láti wá tẹ̀sì ẹ̀. Ah, kò sí wàhálà tó bá ti dágò kan òru ẹ pè mí. Ah, irọ́ <laughs> ẹjẹ̀ ń wo ẹjẹ̀ ń wo agbójẹ̀dídà. agbójẹ̀dídà ilé ọlọ́tí lélẹ̀ ilé ìbáyọ̀ olómi lélẹ̀. agbójẹ̀dídà ilé yìí ṣé èwo ló ṣiṣẹ́ jù nínú méjì. Ah, kò sí ilé tí ò ṣiṣẹ́ ń bẹ̀. àwọn èèyàn tó wà lórílẹ̀-èdè Amẹ́ríkà sáà lè sẹ́ndì eléyìí sí wọn torí àwọn tó wà nílùú òyìnbó wọn ìfẹ́ nǹkan tó bá lómi. ẹ lè ní ìfẹ́ wọn lè sẹ́ ń jẹ sí wọn. kò ní lómi o tí wọ́n bá sẹ́ ń jẹ sí wọn bó ṣe wà yẹn wọ́n máa bu ṣọ́ọ̀tì kan eléyìí hmm. wọ́n máa wá ti ra ògógóró hmm. wọ́n máa mí ìfẹ́ mọ́ ó ṣiṣẹ́ dáadáa bó ṣe wà yẹn. ẹ tú ọ̀rọ̀ yẹn sọ kò ní sómi ń bẹ̀ o. bí eléyìí ṣe wà yìí sí hmm. báyìí tí wọ́n bá ra lọ sí ìlú òyìnbó wọ́n á bù sínú kọ́ọ̀bù yìí báyìí tí wọ́n bá ti bu kọ́ọ̀bù yìí kan wọ́n máa bu ògógóró kọ́ọ̀bù yìí kan sí i ó ṣiṣẹ́ ó ṣiṣẹ́ fún ọ̀pá ẹ̀yìn lẹ́yìn hmm. bá ń ròyàn ó hmm. jẹ́ tún ṣiṣẹ́ àtọ̀sí lẹ́yìn hmm. bá ní àtọ̀sí lára àgbo yìí kí ọ ẹ̀. ó ṣiṣẹ́ fún àtọ̀sí. ó ṣiṣẹ́ fún àtọ̀sí náà. lẹ́yìn bá ní àtọ̀sí lára ó ṣiṣẹ́ fún. jẹ̀dí táwọn mọ̀ mi. ẹ bá ń ta jẹ̀dí ẹ jẹ́ kí n wo jẹ̀dí náà ṣé èsè jẹ̀dí tó yẹ pé iṣẹ́ ọ̀lọ́ fi dàrú lé o ṣé èsè jẹ̀dí tí ó da aṣẹ́rú lé. kò lè daṣẹ́ rú o. ẹ já wò bó ṣe rí náà. Ah. àbọ̀mọ́ mọ̀mọ́ ti ń kó fóònù mi lọ. ó ẹ ẹ ṣe bá mú sí oní olóyin ju gbogbo jáde mo fẹ́ tiẹ̀ fẹ́ wò báyà iṣẹ́ ìdí ẹ̀ ń ṣiṣẹ́ báyà kò ṣiṣẹ́ ṣé dandan kí n mú oní ọ̀tí mọ́ra wọn ni. ah tó bá wù yín ni o ọ̀tí yẹn náà fi bẹ́ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ìdọ̀tí yẹn jáde lára. ó máa wà ókè ó máa fọnú yín tí ní èèyàn bá tóbi jù gan àgbo ẹwà tó máa flẹ tó máa jẹ pé on down ó wà tó sì jẹ pé on down ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì láàmú. tí ikú bá tóbi jù hmm. pé ikú ẹni tó bá yẹ kí ku òun kó kó flat hmm. ẹ̀tọ́ láwà. obìnrin ọ̀ láìkẹ́ ń túkun ìbá tóbi lóde. kò ní lè rí bí dẹ́tà lè dáadáa. àǹtí ẹ tún ti dé o ikùn yẹn máa máa gbé kí ni ẹ tó pè. ṣé ọkùnrin túkun ìbá tóbi lóde ikọ̀ ẹ̀yà kò ní dákẹ́ ẹ̀yà ẹ̀ka tó fẹ́ ṣe. kílẹ̀ ẹ̀ ń jọ pọ̀n gbogbo yẹn o so kò nílé débi tó yẹ kó dé bẹ́ẹ̀ni o hmm, ikùn ọgbọ́dọ̀ pọ̀ jù ọgbọ́dọ̀ fúláàtì bẹ́ẹ̀ni agbójẹ̀dì lélẹ̀ báyìí tí bá mú eléyìí síbi àkílì nǹkan tó lè padà ṣẹlẹ̀. bó ṣe wà tẹ́ bá mú gbogbo ẹ̀yìn máa wà ó máa tó bá ń ròyìn tẹ́lẹ̀ ẹ̀yìn máa fi yín sílẹ̀ ẹ̀jẹ̀ máa yàgbẹ́ wọ́ọ́rọ́wọ́. bí kinní náà Ọlọ́run bá ń gbọ́. kàmẹ́rámánà ó mú un nù. ó máa mú. Ah. ọmọ bíbí ìlú wò ni ọmọ ìlú ìjẹ̀búgbó ni. ẹ fi ìjẹ̀bú bá kí gbogbo àwọn ọmọ nàìjíríà. ẹ o yé mi mo dúpẹ́ náà rẹ káàsán ẹ kúrọ̀ lẹ́ o a máa ríra láyọ̀ o mo ti kí wọn. ìjẹ̀bú wà nílùú òyìnbó ẹ kí wọn. ẹ o bá mi wọn máa lọ ra ọmọ bọ̀ rẹ o wọ́n ní ṣíṣe o àdá ọba ọkọ ọba ẹnì kí wọn ẹnẹsẹ o nílọ tí ẹ lọ yẹn máa bọ̀ náà yàtọ̀ làbẹ́ máa kéré oko délé o wọ́n ní náà lásán o ẹ lọ́nà ayé ṣe máa bọ̀ náà yà o mo ti kí wọn tó ọmọ ìjẹ̀bú ni yín. bá mi ìjẹ̀bú yé mi ìjẹ̀bú. iṣẹ́ ìbáwò lẹ ṣe bó lẹ ṣe bọ̀ ah. bó lẹ ṣe bẹ̀rẹ̀. iṣẹ́ ìbí mo ṣe mọ̀ ọ́ bàbá ẹ fún ní two hundred ẹ jẹ́ àfún two hundred tí wàá lè wọ́n gbọ́ yín lọ màmá. bàbá tó bí ìyá mi ọmọ ìlú ìjẹ̀bú igbó ni bàbá ìyá mi kò bí ọkùnrin babaláwo ni hmm. ló ń ṣe kò bí ọkùnrin obìnrin ìyá mi àti ẹ̀gbọ́n ẹ̀ ló bí hmm. ìgbà tí wọ́n mò ń dàgbà wọ́n fi mí tira èmi náà wá ń fi iṣẹ́ yẹn hàn. Hmm, gẹ́gẹ́ bí ẹ fẹ́ dàbí mọ́ńkélé. bẹ́ẹ̀ni o mọ́ńkélé lẹ́yìn wọn wọn ò fẹ́kùnrin hmm. èmi èmi náà mo dẹ̀ wà ní tí mo tún wà lọ́dọ̀ wọn hmm. níbi bẹ̀ níjẹ̀búgbó yẹn wọ́n máa ń fi iṣẹ́ yẹn wọ́n máa fi hàn mí ní táìmù gbà yẹn ibẹ̀ ni mo ti fi ojú sí ìgbà tí wọ́n kú tán kán kú ganan ti sọ pé èmi ni kí n ṣe iṣẹ́ àwọn hmm. kí n tó ṣiṣẹ́ ìganjú mi rí tó torí mo fílẹ̀ pé mi ò ní ṣe hmm. mo lọ ń ṣiṣẹ́ mi. àwọn àwọn nǹkan wo lójú yín rí. Ah, ìgbà yẹn mo kọ́kọ́ lọ ń ta red maid hmm. mo ṣí shop maid ẹ lọ yọ lọ lọ́nà. bẹ́ẹ̀ ni o mo ṣí shop red maid nílùú ọ̀rẹ́ ńgbà yẹn mo ń ta red maid ọ̀sán kan òru red maid run ìgbà tó tún yá mo wá tún lọ ń ta ọjà ìjàpá àwọn alájàpáyé tó máa ra ìgbín àgbọn gbogbo ẹ̀ oní mo tún lọ ń tà ìgbà tí mo tún ń tà àwọn yẹn mò ń rówó díẹ̀ díẹ̀ ń bẹ̀ ibi tí mo jókòó sí lọ́jọ́ yẹn wèrè kankan wá bá mi ó ní lọ ṣiṣẹ́ tó ń ní kó ṣe àbí. wèrè aláṣọ wèrè ni o wèrè ni o ó ní lọ ṣiṣẹ́ tó ń ní kó ṣe àbí mo wá rí púpọ̀ rẹ̀ pọ̀ jù mo ṣáà mú ẹgbà mo lé wèrè yẹn jù ìgbà tí mo wá padà sí ń tajà yìí ni mo ṣe wá rí mẹ́ńbà gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn o. Mm ìgbà tó wá tó bí oṣù méjì sí àsìkò yẹn mi ì mọ bí owó yẹn ṣe ṣe owó yẹn kò lọ ni gbogbo ibi tí n bá ti dé ní bá ti gbàdúrà bíbí wọ́n máa ní pé kí n padà sí iṣẹ́ ìyá iṣẹ́ bàbá tó bí ìyá mi mi ì tún wá padà síbẹ̀ mo ní sísà kan ní ọ̀nà ilẹ̀ Ìgbò mo jẹ gbèsè ń bí nígbà yẹn mo gba owó láńpó mo tún fi lọ ta ọjà yẹn mo tún jẹ gbèsè nídìí ẹ̀ mo wá lọ sábà ẹ̀gbọ́n mi yẹn ní ilẹ̀ Ìgbò ní táìmù gbà yẹn ẹ̀gbọ́n mi yẹn náà ó ń ta ọjà bí ọjà báyìí náà ni lòun tà ó wá ní ọkùnrin kan tó wá máa ń kí láti ìlú Èkó ọkùnrin yẹn wá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run bá ṣe wá sùn lọ́jọ́ ìbá ṣe jí tó wá ní àsísà ah, ṣé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín ṣé kò ní bí yín nínú mo ní kò lè bí mi nínú ó ní ṣe owó ọjà tí àǹtí mi ń tà yìí kí ló dé tí mi padà sídìí iṣẹ́ yìí kí n máa ṣe pé ọ̀nà mi dẹ̀ ní iṣẹ́ yìí o èmi wá ń rò wípé bí àǹtí mi yẹn ṣe ń bó ṣe rí mi torí kò síbi tí màá dé mo rí ẹran ìfẹ́ lára wọ́n máa ń lẹ́gì láti mú pé kí n ṣáà máa kí n má tètè kúrò lọ́dọ̀ wọn bó ṣe wá ń sọ̀rọ̀ máa rò pé àǹtí mi ló ràn pé ó sọ̀rọ̀ yẹn fún mi kí n má lè tètè kúrò ní ọ̀dọ̀ wọn mo wá ní ó dáa mo ti gbọ́ ó wá di ọwọ́ ìrọ̀lẹ́ mo kò gbé báàgì mi mo ní àǹtí mi ń lọ sọ́rẹ̀ wọ́n ní kí ló dé mo ní mò ń lọ rẹ̀ láti ilẹ̀ ibo àwọn iṣẹ́ àwọn iṣẹ́ mi mo ní mo ní mò ń lọ rẹ̀ mo ṣe gbé báàgì mi wọ́n ṣàfùmí lówó mọ́tò bí mo ṣe padà sí ọ̀rẹ́ yẹn kí n tó kúrò lọ́dọ̀ wọn mo ti rí owó díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ hmm. mi náà ṣe tún padà sídìí ọjà ìjàpá yẹn hmm. ẹ̀gẹ́ ìyàpá kí n tètè padà sídìí àgbo èmi ò padà ń bá tún padà síbẹ̀ òpó ṣùgbọ́n owó tí mo tún kọ́bọ̀ láti ìlú ìbò ó tó tún wá rún mo wá rò pé mo wá fẹ́ yà sí báyìí ṣé iṣẹ́ tán ní kí n ṣe ṣé mi wà ní lọ ṣe báyìí hmm. ẹ̀gbọ́n mi kan ó fi alágborí mo wá lọ bá a pé ó wá mú mi lọ sí inú ẹgbẹ́ torí mo fẹ́ máa ta àgbo yìí ó wá ń ṣe mo mọ̀ nípa ìtẹ́lẹ̀ mo ní mo dẹ̀ mọ̀ o mo dẹ̀ mọ̀ nípa àgbo yìí o ó ní ẹ mo ní mo mọ̀ nípa ẹ̀ dáadáa mo ní ṣùgbọ́n ojú ń tì mí àti sọ pé mò ń tà ó ní tí n bá ti mọ̀ nípa ẹ̀ pé kí n máa tà á pé tí wọ́n bá ti béèrè pé ta ló ń tà kí máa dárúkọ òun tí mo ṣe bẹ̀rẹ̀ àgbo yìí nìyẹn ọjọ́ tí màá bẹ̀rẹ̀ àgbo yìí mi ò lówó kankan lọ́wọ́ lára àwọn tó tajà tó rajà lọ́wọ́ mi ní tàgbà tí mò ń ta ọjà àjàpá tí wọ́n rajà tí wọ́n ló bàjẹ́ wọ́n rajà almost twenty two thousand lọ́wọ́ mi ó wá pè mí pé five thousand lòún rí nínú twenty two thousand mo ṣe ní kó máa bọ̀ nìyẹn mo ṣàgbà five thousand naira yẹn lọ́wọ́ ẹ̀ five thousand ni mo fi bẹ̀rẹ̀ wórógbó yìí mo ti kọ́kọ́ hmm, bẹ̀rẹ̀. ẹ ń kiri ẹ ti kiri ah mo ti kiri rí o mo gbé e sórí báyìí tí màmá tó ní káàkiri. ẹ e ah, jẹ́ ẹ gbé e sórí náà olóòtú ní yẹ kiri náà ẹ gbé sórí náà kí ẹ ṣàlàyé bí a ṣe máa ń kiri náà. bí mo ṣe kiri rẹ̀. kiri. ah máa gbé sórí rẹ̀. ẹ yẹ sọ̀rọ̀ bọ́lá ṣe máa ń kiri. nígbà tí máa ti gbé sórí báyìí màá ní ìyá alágbòrè o hmm. ẹ pè mí ẹ ṣàlàyé ẹ pè mí bí ibi tí mo ti bẹ̀rẹ̀ nìyẹn pè mí ṣàlàyé ni mo ti bẹ̀rẹ̀. sójú òde máa tì yín. ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní gbé sójú nígbà yẹn hmm. mo sunkún ojú tì mí mi kì í kiri àárín ìgboro nǹkan bàbà máa rí yín nǹkan bàbà máa rí mi torí ojú máa ń tì mí gan àmọ́ inú igbó tí mo tún wá ń kiri gan ayé mọ̀ mí ọ̀run mọ̀ mí. ẹ máa bá àwọn èèyàn pàdé. mo wá tún bá ogbó ọjà tí n bá ti tà fún wọn ń bá wọn lára mu hmm. àwọn gan lọ́tún lọ́sìn torí náà gan ló jẹ́ kí n ti ìlú ọ̀rẹ́ wá gba ṣọ́ọ̀bù sí. jẹ́ ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan wọn á tó kẹ́kọ̀ọ́ lára nǹkan tẹ́ ẹ sọ yìí ẹlòmíì iṣẹ́ tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ fi sílẹ̀ àìṣe iṣẹ́ yẹn mọ́ kọjọ kó já sójú ọ̀nà ọ̀la ọmọ kẹlòmíì máa ṣiṣẹ́ oníṣẹ́ mo ti rẹ́ nìkan rí tó jẹ́ pé ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wọ́n ti fi iṣẹ́ tí ọmọ ṣe wọ́n ti fi lé lọ́wọ́ ó wá wò pé iṣẹ́ wo ni iṣẹ́ yẹn gbogbo nǹkan tó rí tó fi òwúrọ̀ ajé ọjọ́ ayé rẹ̀ kójọ gbogbo ẹ̀ parun lójijì ni àfìgbà tó tó padà sí iṣẹ́ yẹn. òun ni o hmm. bó ṣe rí nìyẹn bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. ṣùgbọ́n látìgbà tẹ́ ti ń ṣe yìí ṣé ẹ ti kábàámọ̀. nígbà tí mo ti ń ta ọjà mi ò tí ì ralẹ̀ rí ìjọ ọjà yìí mo ralẹ̀. èlì iṣẹ́ yìí. nídìí iṣẹ́ mo ralẹ̀ mo dẹ̀ ti ń kọ́lé lọ. nídìí iṣẹ́ àgbo yìí nídìí iṣẹ́ àgbo yìí. bẹ́ẹ̀ ni. ẹ farabalẹ̀ àgbo. àgbo náà ni o. Hmm. àgbo ni ẹ kàn ń wò pé àgbo ni ṣùgbọ́n lọ́n bá mi lọ́wọ́ sí. Hmm. kò sí bí mo bá bomi fún èèyàn ń ṣiṣẹ́ lára wọn. ó ṣiṣẹ́ lára wọn bó la ṣe wá fẹ́ ṣe ìrìn àjò àwọn aráàlú èbó báyìí àti ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti ń dèrè ẹ̀ pamọ́ nu ilé ẹlòmíì ti dèrè ẹ̀ pamọ́ nu ilé débi wípé ọmọ solution sọ̀rọ̀ ayé ẹ̀ àwa máa wò pé ah yóò ṣe pé àwọn ará tibí ló tún dé abáyá yé ní ṣeun àìsàn ní sí ń ṣe kó láti fẹ́ ṣe débi wípé a máa sẹ́ẹ̀dì àgbo tẹ bá táwọn èèyàn bá ní ìdí àgbo á gbé lọ sílùú òyìnbó kò dẹ̀ ní lómi nínú tó ṣeé ṣe. ó ṣeé ṣe hmm. ó pọ̀ yẹn gan ló yìí sì jù láti ṣe hmm. tí wọ́n bá dọ̀rùn bó jẹ́ omi náà máa dà sí eléyìí tán lè domi sí wà èyí tí wọ́n lè da ọtí sí ó wà tó má ti gbé orí eléyìí nísìnyí báyìí ilé man power ilé ọtí aláìké lè lo ìró ẹni tó bá ti gbagigbagi ọtí la máa ń dà sí mm. kò sí ọtí tí wọn lè dà sí wọn lè dà seven up seven up wọn lè dà sí ẹni ọtí náà lè dà sí bó ṣe wà ń bíbí tí wọn bá ti gbé lọ ìlú òyìnbó ẹni tì náà lè dà sí. ní ilé bẹ́ẹ̀ ni mm. ó dẹ̀ ṣiṣẹ́ dáadáa táwọn èèyàn gan ti lò ó tí wọn wá ti wá dúpẹ́ lọ́wọ́ mi. so onígbàgigbàgi rè. òun lélẹ̀ mm. eléyìí ni wọ́n ń pè ní waste pay. waste pay yẹn dà. òun lélẹ̀ ẹ bá ń gbé sójú kámẹ́rà kámẹ́rà rí waist pain lélẹ̀ kí ni iṣẹ́ ti ń ṣe. tí ẹ̀yìn bá ń rò ẹ̀yìn bàràdì àgò. bẹ́ẹ̀ni èèyàn fẹ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tí ò lè bẹ̀rẹ̀. Hmm. tí ò lè bẹ̀rẹ̀ báyìí. bẹ́ẹ̀ni àbí tó bá wà lórí obìnrin tí tí ẹ̀ fẹ́ pé ìṣẹ́jú kan báyìí ti ń ro kò ní lè ṣe dáadáa. sẹ́yìn bá wà lórí obìnrin ẹ̀yìn lè máa ro ni. Ah, ẹ̀yìn máa ro wọ́n o. ibẹ̀ ní sẹ́lẹ̀ yìí fẹ́ lọ sí. Ah, iṣẹ́ ni ìyẹn gbọ́dọ̀ ń ná fí mu àgbo. sẹ́yìn ìrò obìnrin ti ẹ̀yìn ẹ̀yìn olóró obìnrin. Ah, obìnrin ẹ̀yìn olóró obìnrin míì tí ò lè mu jẹ̀dí tí wọ́n bá ka ẹ̀tàn sókè ẹ̀yin máa rọ́ o ṣùgbọ́n tó bá mu jẹ̀dí dáadáa tí wọ́n bá ka sókè ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ sọ pé kọ́lọ̀ ń dáríjì. ọlọ́run kó dáríjì mú. ṣùgbọ́n bá a ṣe sọ pé kọ́lọ́run dáríjì wá yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìkíní ní ń danú ilé àwọn kan rú. Ah, ó dàrú ọ̀pọ̀lọpọ̀ ilé ní kíní àìlè ṣe déédéé ló ti. tí wọ́n bá ká ìtàn obìnrin sókè kí fẹ́ ṣẹlẹ̀ ọkùnrin yẹn gan mọ̀ pé yẹ́sì. holy center. wàláì. ṣé aramada. ọlọ́run bá ń gbọ́. náà máa ka ìtàn obìnrin sókè. bẹ́ẹ̀ ni o. ṣé dandan ni ká ka ìtàn obìnrin sókè ni. Ah! wọ́n gbọ́dọ̀ ká ìtàn obìnrin sókè ni. torí kẹ́ni. ó ba lè wọlé dáadáa ni. tí wọ́n bá tí obìnrin bá lorú eléyìí báyìí tí wọ́n bá ka ìtàn ìsókè kò ní lè àfẹ́ tiẹ̀ lẹ́yìn. ẹni sùúrù ẹni sùúrù. mò ń gbọ́ yín. ẹ bẹ̀jẹ̀ àdọ̀rọ̀ ẹ̀rú. mò ń gbọ́ yín mò ń gbọ́ yín. ká ìtàn èèyàn sókè ṣé obìnrin yóò dẹ̀ gbà kankan. ó máa gbà yín lọ́wọ́ kan lọ́nà wo lọ́wọ́ kan ló máa gbà. lọ́nà wo lọ́wọ́ wo lọ́nà wo. ìgbà tí kinní yẹn tó bá wà lójú iṣẹ́ hmm. ara ẹ ti máa wà ń bẹ̀ dáadáa tó yẹ pé hmm. gbogbo ẹ ti máa wà. aláwọ̀ obìnrin kan máa ń sọ wọ́n lára àwọn òmùkè múùfù. tòótọ́ máa ń rí bẹ́ẹ̀ kí ló máa fà. jẹ̀dí ló máa ń fà. tí jẹ̀dí bá ti pọ̀ lára obìnrin bẹ́ẹ̀ ni tí jẹ̀dí bá ti pọ̀ lára obìnrin ara ò ní múùfù. ṣùgbọ́n àgbo ẹ̀ wà dáadáa ẹ pé kíní à yín torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi bẹ́ẹ̀ tẹ gbogbo ara ẹ̀ ọgbọ̀n. tí wọ́n bá mu àgbo tèmi kódà òun yóò máa pe ọkọ ẹ̀ níbi tó bá wà kókó bọ̀ torí yóò máa yín múlẹ̀ ni. ní kíní bá ń gbọ́. Hmm. ó wà. mo tún wá débi àgbo mo rí gbogbo àwọn èèyàn mú pé dáadáa. iṣẹ́ o. orúkọ àṣewà ẹ̀ ní ẹ̀ẹ́dẹ́ bíbí tí ẹ rí kọ́ọ̀bù tẹ́ ṣiṣí ẹ lè fọ́ ṣé ẹni tó rí abọ́ ńlẹ̀ báyìí tí ò lè fọ́ torí táwọn èèyàn fẹ́ wá mu àgbo torí pé ṣíṣí tó máa ń rà àgbo lọ́wọ́ ìwọ̀n lè ra hmm. èèyàn gbọ́dọ̀ wà nídìí iṣẹ́ tó bá ń ṣe hmm. tí bá débi tó bá ti ń ṣiṣẹ́ láàárọ̀ á gbá gbogbo àyíká gbogbo ẹ̀ á mọ́ ẹni tí bá wá gbé yóò mọ̀ pé yà ẹni yìí ó nìtì èèyàn gbọ́dọ̀ jó ń obìnrin yóò ti róró mọ́ yà láàárọ̀ kùtùkùtù yóò ti lọ lé kẹta. àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ nìyẹn hmm. tíṣẹ́ bá tó iṣẹ́ obìnrin ò lè ró iṣẹ́ mo rọ ìròmáyà láàárọ̀ kùtùkùtù ó lóun fẹ́ máa rojọ́ kákàkiri pé hmm. pé láàárọ̀ ó ti jí ó ti wẹ̀ fáwọn ọmọ ẹ̀ àwọn ọmọ tó fẹ́ lọ skul ti gba skul lọ òun náà ti múra ṣọ́ọ̀bù ó ti wá sí ṣọ́ọ̀bù hmm. kò ní máa rorò sí pé òun máa ó lọ máa rojọ́ kiri bẹ́ẹ̀ ni o hmm. wọn ní lè po eru eh, gbóná lé lórí. sọ́ba kó eru gbóná lé yẹn lórí. Ah, ẹni tó bá ti jọ́lọ́ fòfó máa ń po eru gbóná lé wọn lórí. ẹ ti rí rí ah, mo ti rí dáadáa kó lóye ṣẹlẹ̀ jọ náà. lọ́jọ́ yẹn nínú ilé mi ló ti ṣẹlẹ̀ ẹ bá òye jẹ́ sọ. ẹ náà ẹ yẹ káwọn èèyàn fi kẹ́kọ̀ọ́ yóò ti ẹ̀kọ́ àwọn kan lọ́gbọ́n pẹ̀lẹ́ o ń sọkúsọ náà wà káàkiri gbogbo ah, àgbáyé. ọlọ́jọ́ ọlọ́jọ́ ni hmm. ọ̀nà ẹlẹ́kejì lọ́rọ́jọ́ ẹlẹ́jọ́ fún ẹlòmíì hmm. ìyẹn bá lọ bá a pé ń gbọ́ kí ni mo ní mo ṣe fún ẹ̀yán ní kò sì ro ìyẹn ìyẹn ò sì sọ bẹ́ẹ̀ pé hmm. lọ́wọ́ sọ pé ń gbọ́ wọn ni mo sọ báyìí bí yẹn ṣe ń gbé bọ̀ náà eru eru gbóná ló gbọ́ ní irú yín eru gbóná ló máa ń dàdé lórí wú náà kódà ah! ní ọ̀nà ni mo wà gan díẹ̀ ni kódà ní díẹ̀ ló kódà ní mi lórí ẹni tí òun ọtí òun ọ̀sẹ̀ náà má jẹ jẹ́ ní ìyà

a lè rí tí o bá lo mechanic send ẹ̀sìn wọn. ó wà dáadáa tó pọ̀ hmm. gbogbo ilé tó wà ní ṣọ́ọ̀bù báyìí ṣàṣàlélẹ̀ tó lómi bẹ̀ hmm. bó ṣe wà ní. yóò lè jẹ́ kí gbogbo nǹkan lè kanlẹ̀ ọkùnrin tí o bá ní nǹkan tí ó lára obìnrin ò ní láìkẹ́. Hmm. agbó má bọ́ ọmọ sọ̀rọ̀ o má bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ kankan jẹ́ agbóni wa o. mo ń fàsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin èèyàn a ti mọ ìyà yìí lẹ́nu nípa ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá kí oògùn tó dé ká tó rí paracetamol kí oògùn kan tó dé mi ò fi mi ò bà oògùn kankan jẹ́ o kí oògùn òyìnbó tó dé ni a ti ní ọgbọ́n wípé àwa náà ní nǹkan tó ń pè ní egbòogi ilẹ̀ Yorùbá lára àwọn àgbo egbòogi ilẹ̀ Yorùbá náà fi ṣe gbogbo àwọn nǹkan tẹ̀ ń wò lára àwọn àgbo egbòogi ilẹ̀ Yorùbá náà fi ṣe romantism lára àwọn àgbo egbògi yorùbá lọ fi ṣe tí a ń pè ní ibà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àìní àkíyèsára ó ti jẹ́ kí ẹlòmíì kọ sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó dára nù ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àìní àkíyèsára tó tó ó ti jẹ́ kí kọ gbàgbé ìṣẹ̀ṣẹ̀ ilẹ̀ bàbá rẹ̀ ìṣẹ̀ṣẹ̀ ilẹ̀ bàbá wọ̀ gbọ́dọ̀ parẹ́ torí ọlá ló bí ilẹ̀ yóò mọ dùn mọ́ wa o yóò mọ korò báwọn ọ̀tá ara wa láṣẹ Èdùmàrè torí pé a ti dẹ yí ọ̀sìn lónìí kí gbogbo àwọn èèyàn kọ́ mọ pé sìn wá gbogbo agbára tí ìgbín bá ní nínú igbó ilẹ̀ ní fi sìn gbogbo agbára tí ejò bá ní nínú igbó ilẹ̀ ní fi sìn ṣé wá ní gbogbo agbára tí ahun bá ní nínú igbó náà ilẹ̀ ní fi sìn gbogbo agbára tí ẹyẹ bá ní lójú ọ̀run ojú òfurufú náà ní ó fi ń sìn àti dẹ yí ọ̀sìn lónìí kí gbogbo èèyàn kọ́ mọ pé sìn wá ìyá alágbo ẹ mọ̀ mọ̀ ṣe láṣẹ Èdùmàrè torí irú mọ ti ẹ̀ ṣe lọ́bẹ̀ ògiri mọ ti ẹ̀ ṣe lọ́bẹ̀ epo pupa mọ ti ẹ̀ ṣe lọ́bẹ̀ iyọ̀ mọ ti ẹ̀ ṣe lọ́bẹ̀ ẹ mọ̀ mọ̀ ṣe o ní gbogbo àwọn nǹkan yìí tẹ́ ń ṣe pátápátá ṣé obìnrin náà nípìn bẹ́ẹ̀. dáadáa. obìnrin náà lè wà ara gbagigba obìnrin lè rà fọ́kọ ẹ̀. àwọn obìnrin ló wá ń ra jù lọ́wọ́ mi wọ́n máa rà fọ́kọ wọn. ẹ farabalẹ̀ o obìnrin náà ra gbagigbagi fọ́kọ. wọ́n máa ń rà á àwọn tó ń wá láti wọrí hmm. àwọn tó ń bọ̀ láti ilẹ̀ Ìgbò hmm. àwọn tó ń bọ̀ láti Èkó lọ sí ilẹ̀ Ìgbò gbogbo wọn ló wá ń rà. kàńbára máa bá ń ya gbogbo bíbà kan rí àwọn tó ń bọ̀ láti wọrí. bẹ́ẹ̀ ni òótọ́ ń lọ sẹ́kọ̀ọ́ àwọn tó ń bọ̀ láti èkó tí wọ́n lọ sílẹ̀ ibo wọ́n á rà wọ́n máa rà lọ fọkàn wọn dáadáa. torí ó ṣeé ṣe kọ́kọ́ wọ́n ní complain. bẹ́ẹ̀ni àwọn kan ló máa ń sọ bí bọkọ wọn ò kí ṣe é ṣe dáadáa wọ́n máa tún wá sọ fúnrú àwa. ẹni tí nǹkan ọmọkùnrin ọba wa tóbi ṣó lè fi hàn yín. Ah, wọn ò kí fi hàn ọgbọ́n máa ń sọ fún wa. tó bá lò fẹ́ fi hàn yín nǹkan tó má fi wọn wá iṣẹ́ tá à ń ṣe ni kò ní mí ni wọ́n lè fi wọn wá. ní kọ́nà ni o bẹ́ẹ̀ni ní kọ̀rọ̀ bẹ́ẹ̀ni ló lè wá fi hàn yín lé. ilé ọkọ mi bẹ́ẹ̀lẹ̀. ara yóò kàn fi hàn yín ni pé kẹ́kàn wò ẹ gbé lọ́wọ́ wò ọkọ mi bọ́ńlé ó bẹ́ẹ̀lẹ̀ ẹ gbé lọ́wọ́ wò ẹ ṣerú yín ẹ má jà ṣerú yín. <laughs> ẹ ṣé o ìkànnì Yorùbá Online TV akọ́láwọlé aláwọ̀dé ló kọ́ mi bẹ́ẹ̀ sì náà ń wò wá ẹ ṣé o màá kí gbogbo yín o ẹ wọ ẹ má subscribe sí ìkànnì yìí á mọ̀ dùn fún wa á mọ̀ kúrò báwọn tàwa ẹ ṣé o tí nǹkan ọmọkùnrin bá sàn. tó bá sàn tí ò kí kò lè eh. dánmọ. Hmm. kí ni ìyàwó yín lè ṣe tẹ́ fi lè fọ etí ẹ̀ ẹ má parọ́ òun ẹ má parọ́. tí ìyàwó mi bá yàn lè mo lè fọ létí. etí lásán nìkan lè máa fọ ẹ ní kọ́ ọmọ lọ́lé bàbá ẹ̀. ọ̀n lọ́lé bàbá ẹ̀ o mo ti ṣerú ẹ̀ gan. bó lè ṣẹlẹ̀. ìyàwó mi kan yàlè hmm. tó ti bímọ fún mi hmm. mo sì ní kó máa lọ lé ẹ̀ mo lọ sí àwọn fámìlì ẹ̀ mo sọ fámìlì ẹ̀ àwọn fámìlì ẹ̀ bẹ́ẹ̀ ń bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀. báwo lẹ ṣe ká sẹ́yìn lẹ ká àbọ̀ sọ fún yín. èmi fámi ló kà. bó lẹ ṣe ṣẹlẹ̀. mo bá inú ilé mi ló gbọ́kùnrin wá sí. ok mo gbọ́ lẹ́yìn lọ mo lẹ́yìn lọ. mo lọ bí sẹ́yìn. bóyá kì í ní táìmù fún ìyàwó yín. Ah, ah. mo ní táìmù gidi gan. ẹ bó lè ṣe wá ṣẹlẹ̀ tó fi gbọ́kùnrin wá. nǹkan tó ń nú ah, ọkọ ẹ̀ nìyẹn. ṣé ẹ̀ kì í ráàyè títí ẹ̀. mo ń láàyè. ó yẹ mọ́ forún dùn. rárá. bó lè ṣe wá ṣẹlẹ̀ bó lẹ ṣe ka ta ló sọ fún yín aláwọn sọ fún mi ẹ ti máa gbọ́ ẹ ti máa máa wò nílùú àṣán rẹ mo ti ń gbọ́ mo ti wò bó ṣe ń ṣe fún mi bó ṣe ń ṣe tẹ́lẹ̀ kò ṣe bẹ́ẹ̀ mọ́ bíbó mo ní àmọ́ àfúrà bíbó tí n bá délé gbà mí ìbára mo lè sọ pé ó yá mhm. a lóun ṣe nǹkan tó ń ṣe ṣe tẹ́lẹ̀ rí ìgbà tó sọ pé òun ṣe yẹn náà mo yẹn fi agídí mu òun mhm. wá ń wò òun wá ń sọ òun mhm. wá ń sọ tí mo fi gẹ̀ẹ́tì ẹ̀. ẹ so ẹ gẹ̀ẹ́tì ẹ mọ̀ bẹ́ẹ̀ni ìgbà tí wọ́n gẹ̀ẹ́tì ẹ kìlẹ̀ ọkọ̀ ṣe ah, ah. ẹ ká máa yẹn mọ́ bẹ́ẹ̀. máa nìyẹn nǹkan tí mo fi gẹ̀ẹ́tì ẹ lélẹ̀ hmm. ó wà ń kan wíńdò mọ́ mi lórí. ok ẹyin sì wà ní ilé. mo wà ní ilé tí mo sùn ní ilé hmm. bí mo ṣe sí wíńdò báyìí hmm. lọkùnrin bá gbé ẹ farabalẹ̀ ọ̀rọ̀ tá ẹ̀ sọ ń sìn ó kàn lè wá béèrè báyà ìyàwó yín ní ọjà báyà kọ̀ lọ́jà. o mo pe ìyàwó mo bí léèrè tó ọ̀kẹ́ tó kó tó jáwọ́ náà nínà ẹ ti nà ó. mi ò ná. bó ló ṣe jẹun. wọ́n fi sùúrù ni. bó lẹ ṣe wá fọ etí ẹ. mi ò fọ. ẹ̀bẹ̀ lẹ ti fọ etí lẹ ti ìgbà tí mo fọ tẹ kí n ṣe yẹn mo fi fọ etí ẹ. ok kí ló ṣe tẹ fọ etí ẹ. ìkàmí tó ṣe ni. kí ló ìyàwó yìí lè ṣe wí tẹ̀bí lè fọ etí ẹ lẹ́yìn àlè lẹ́yìn pé kọ́yìn àlè. àwọn nǹkan tí obìnrin lè ṣe téèyàn lè fọ etí ẹ. example. tó bá bá wí. bó lẹ ṣe mọ́bìnrin wí bó lẹ ṣe bá wí. tá a bá ń bá wí tó bá ń sọ̀rọ̀ tí ò lọ. bó lẹ ṣe fẹ́ bá wí nígbà wípé hmm. tó bá sọ pé kóbìnrin má ṣe nǹkan yìí hmm. tó bá ń ṣe tó bá ká ẹ lára hmm. o lè fọ létí. ok bí bó irú àwọn nǹkan wo lórúkọ mọ̀ sí. ṣé tí bí mi máa sọ pé kó ọ ń bá nìkan jà mhm. nígbà tó bá ti ń bá jà lọ́wọ́ yẹn ìyàwó mi ò ti tó nǹkan ibi tó máa láǹdì sí tó jẹ́ pé nǹkan tó máa kọ̀ sáànì mi mo lè fọ létí torí bẹ́ẹ̀ ni pé O lè kọ́ṣọ́ ara ẹ̀. gẹ́gẹ́ bí african men african lẹ́yìn ọmọ yorùbá gidi pọ́nbélé ni pọ́nbélé lẹ́yìn pé ìyàwó yín ṣe kíní yẹn kílẹ̀ tó lè kíní ìyàwó yín tó lè ṣe tẹ́ ẹ fún lè fi fọ etí ẹ̀ ṣùgbọ́n láti yọtọ̀ ẹ ti márì ẹ ti fọ́ ìyàwó yín létí rí dáadáa bí ẹ̀ mélòó. Ah, mi ò lè sọ <laughs> mi ò lè sọ kó yẹ mi gbàgbọ́ mi ò lè sọ o. ẹ lè sọ ẹ jẹ́ ká tún lè lọ́wọ́ ẹlòmíì ẹ lè sọ àbí. bẹ́ẹ̀ hmm ó gbọ́dọ̀ kí. ó gbọ́dọ̀ kí tó bá kí ló máa ń jọmọ mm-hmm. tó bá dẹ̀ ti kí yẹn báyẹn mm. ó gbọ́dọ̀ jọmọ tí wọ́n bá ti lo kíní pẹ̀lú milk. ok wọ́n á sì fi milk sí. bó ṣe wà tá a bá ti bu ṣọ́ọ̀tì kan báyìí mm. a máa da milk ṣọ́ọ̀tì yìí wọ́n eh. máa mix ẹ̀ wọ́n máa wá mú tó bá ti lò ó. tó bá ti lò ó tó bá ti lè ra ìkún kínní mm. wọn mú léraléra wọn tó mú tán nínú èpè nínú àdúrà wọn máa sọ fún wa. ẹ wá dúró ẹ̀yin màmá ẹ sẹ́ńpẹ́ ẹ ti ah, gbọ́ rí. àwa màmá ò lè sẹ́ńpẹ́ lásìkò tá a wà yìí àwa màmá bẹ̀rẹ̀ wà níjẹ ẹ̀yin màmá ẹ sẹ́ńpẹ́. àwa níbẹ̀ àwa níbẹ̀ àwa níbẹ̀. Ah, ẹ ti sẹ́ńpẹ́. àláìláì ah, àlè sẹ́ńpẹ́ àìsẹ̀ bẹ̀rẹ̀ ni. àsìkò wo ló lè lo àwọn màmá lè sẹ́ńpẹ́. àsìkò màmá ò lè sẹ́ńpẹ́. ọlọ́run máa pa wá báyìí eh. àbí tí màmá bá kú màmá lè sẹ́ńpẹ́ ọlọ́run ọkọ tó bá fẹ́ ru yìí ẹ fàgbò ah. tó ayé ẹ sí. mo máa fi àgbo tún láyé ẹ ṣe ní kóyà kò fẹ́ kò ní fi mí lẹ̀. tí nǹkan ẹ̀ bá kú tẹ́lẹ̀ tó bá dẹ́dọ̀ mi gbagigbagi ni. àwọn èèyàn máa wà nílùú èbó tí àìsàn kínní máa ń ṣe. wọ́n máa pè mí lórí aago. Ah, ẹ máa dúró àwọn èèyàn mọ̀ wà nílùú òyìnbó tó yẹ pé wọ́n mọ̀ ní àìsàn diabetes. kékeré nìyẹn. irọ́ lẹ̀ ń pa o. mo sọ fún yín pé kékeré nìyẹn gbogbogbò ẹ̀ ló wà níbí. àwọn èèyàn mọ̀ wà nílùú òyìnbó tó mọ̀ ní àìsàn tó mọ̀ ń pè ní arthritis. gbogbo ẹ̀ ló wà gbogbo ẹ̀ ló wà níbí kí n fi wọ̀nyí. ó wà ní ṣọ́ọ̀bù mi bíbí. ẹ bá ń gbé jáde. oh romanticism rè. romanticism lélẹ̀ eléyìí tá a ti ṣe sílẹ̀ lélẹ̀ onígi ẹ̀ náà wà ń bẹ̀. Hmm. Hmm a jẹ́ pé mi ò lè wọ bàtà tó já lọ́rùn mi là ń ké òun ni o so gbogbo nǹkan tó lè tú ayé ọmọkùnrin sí ẹni bíbá òun làwa ń tà hmm. a ní nǹkan tó máa ba ayé wọn jẹ́ tó máa tún ayé wọn ṣe là ní. àwọn bàbá tó ti wá dàgbà tán ti wọ bíi sixty four tán ti wọ bíi sixty five ọ̀pọ̀lọpọ̀ wọn ń kọ̀m̀plé wípé tibítibí ò ṣiṣẹ́ mọ́. àgbo ẹ wà torí tiwọn náà lọ́lọ́run fi gbórú àwa yìí kalẹ̀ láti máa tàgbo. Mm. a máa tún ayé wọn ṣe ni tí kinní wọn yóò bá lè dìde mm. tó bá jẹ́ ọ̀dọ́rú wa yìí kíá ló máa dìde. torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi rò pé torí ọmọ náà ṣe wà ní ọkọ ni. Ah, kì í ṣe torí ọmọ o torí ọmọ náà ni ṣùgbọ́n tí ò bá sí kinní yìí ah, obìnrin máa sá o ẹ wá ń sọ̀rọ̀ nípa ẹni tí nǹkan ọmọkùnrin rẹ̀ kéré. bẹ́ẹ̀ni tí nǹkan ọmọkùnrin bá kéré ju ọjọ́ orí lọ ṣé mm. nǹkan ọmọkùnrin bá kéré ju ọjọ́ orí lọ ogun ẹ wà yàrá mi. àǹtí aláṣọ ọgbọ́n nǹkan tó sọ ni wọ́n ní ẹni tí nǹkan ọmọkùnrin ẹ̀ bá kéré jọjú orí ẹ̀ lọ wọ́n lóògùn ẹ̀ wà. ó wà dáadáa. sọ́dá kí nǹkan ọmọkùnrin má tóbi àǹtí máa bọ̀ máa bọ̀ torí àwọn èmi máa ń wò pé ṣebí ọlọ́run lọ́ọ́ dáa bẹ̀ dákun má bínú má jẹ́ fọ́ọ̀kan bí tí ọ̀yẹ́ kí n fọ́ọ̀kan lára ẹ̀ o tí ọ̀dà kí nǹkan ọmọkùnrin ó tóbi ẹ̀ tí nǹkan ọmọkùnrin ọ̀bà tóbi ńkọ́. àǹtí nǹkan ọmọkùnrin ọ̀bà tóbi yẹn ti dòkú ayé nìyẹn. ara ọkọ kì Ah, obìnrin ò ní túmọ̀ kò dẹ̀ ní gbádùn ẹ̀ kò ní láìkẹ̀ bó ṣe yẹ kó enjoy ẹ̀. ajá fún gbọ́dọ̀ lè dáadáa kó tóbi so that á dé gbogbo ibi tó yẹ kó dé lára á enjoy ẹ̀ dáadáa. ó ẹ farabalẹ̀ níbo ló yẹ kó dé. Ah, ìbọn ó máa kọlẹ̀ dáadáa ni á enjoy ẹ̀ dídó lóko dídó lóko fífà lẹ́pọ̀n ìṣẹ̀lẹ̀ tó ọ̀rá lògò jàǹdà kan. farabalẹ̀ mẹ́jọ fọ́ọ̀kan bí tí ò yẹ kí fọ́ọ̀kan lálẹ́ ìdá ní sùúrù jọmọ fọlọ́n bá bí o ẹni tí nǹkan ọmọkùnrin ẹ̀ bá kéré. tí o bá ti tó bá ti kéré kò lè ṣe dáadáa. ó lè ṣe. ó lè ṣe bọ̀ kò ní débi kó dé lára. ibo ló yẹ kó dé síbi kan wà tí nǹkan mọ́. okun pupa ni ó yẹ kó débẹ̀. yóò kan ẹ. ó máa kanlẹ̀ bẹ́ẹ̀ ni. kò wá nídùú obìnrin. àjọ ah, máa ẹ̀jọ́ ẹ̀ ní kò lè dùn. kí ni kan ṣẹlẹ̀ lọ́jọ́ kan ó wá ń tẹ obìnrin yẹn wọ́n ń tẹ èmi ò ní sọ nǹkan tẹ wọ́n ń tẹ ó ṣe fín wọ́n ń tẹ ó ṣe fín ó wá ń ké nínú ilé igbe ipò mo wá lọ kanlẹ̀kùn lébọ̀dá yẹn lórí ẹ̀gbọ́n ẹ pààyàn ẹ̀gbọ́n yẹn ni kò lè kú. kò lè kú ó ẹjọ ẹ ni. tóbìnrin bá ń ké ẹni tí kinní ẹ bá kéré ńkọ́. Ah. tí eh. tí kan ọkùnrin bá kéré ẹ eh. kò lè ah, ẹjọ obìnrin ò lè ẹjọ ẹ kò ní pẹpẹ obìnrin kò ní pẹpẹ obìnrin ẹ máa fi filẹ̀ á kàn máa wò àfi tó bá jẹun tó lọ́wọ́ lọ́wọ́ á máa gbádùn lọ máa ṣe ń ta. ó yẹ kó kanlẹ̀ dáadáa gẹ́gẹ́ bí obìnrin ah, wákàtí mélòó ló yẹ kọkùnrin lò ọkùnrin tó bá dáńgájá ló yẹ kó lò lórí obìnrin ọkùnrin tó bá dángájá dáadáa tó pé tó pé lọmọkùnrin a lo wákàtí mẹ́ta. sọkọ yín ń lò lórí yín. Ah, dáadáa. ah irọ́ lẹ pa. èmi ò fi sára ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ <laughs> ẹ máa bọ̀ farabalẹ̀ ọkùnrin ò lò lórí yín wákàtí mẹ́ta inú ilé òde ní a ṣe láàárọ̀ má tún ṣe lọ́sàn-án ṣe kúlẹ̀ lóòrù gan-an má ṣe lóòrù so I enjoy. a dẹ̀ fúnra wa ní gáàpù bóyá ọ̀sẹ̀ yẹn ọ̀rẹ́ méjì lọ́sẹ̀ yẹn rárá o ẹ gbọ́dọ̀ mọ̀ sí lójoojúmọ́ ni. olójoojúmọ́ ah, ò wá dà. ẹ̀mí yóò ẹ̀mí yìí tẹ́mi ẹ̀mí. obìnrin yẹn máa ṣáláwọ̀ ni. Hmm, tọ́lá àwọn ọkùnrin kan wà àwọn ọkùnrin kan wà ọlọ́run àjí wà ní tiwọn. Oh. wọ́n wà ọlọ́run ọlọ́run bá wọn apá ní tiwọn. àìrọ ah, kò yẹn ni ò da hmm. àwọn apá yẹn ni ò da ṣùgbọ́n kájọ máa enjoy ẹ̀ àsìkò tí obìnrin bá nídẹ̀ kọkùnrin ṣẹ̀tọ́ ìfọ̀ àsìkò tọkùnrin náà bá nídẹ̀ kọkùnrin ṣẹ̀tọ́ ìfọ̀. tọkùnrin àtobìnrin bá jọ wà ní iṣẹ́ náà fẹ́ẹ́ sí. ẹ má bẹ́ẹ̀ má bẹ́ẹ̀ má bẹ́ẹ̀ má. dáadáa tó bá ti wà ní ló ti dandan kan ṣiṣẹ́ ẹ̀ ẹ máa bẹ sí ọdún ẹsìn mọ bí iṣẹ́ ayọ̀ iṣẹ́ alálùbáríkà aṣara lóore. ọkùnrin àgbọ̀dọ̀ lọ ṣẹ́jú márùn-ún pa lé òṣìṣẹ́. irúṣẹ́ wo nìyẹn ṣe dandawe olóko gbowó alábàjẹ́ kí n dédó kó tí ìyá àdó tí a máa rìnyàn láyà. nǹkan kan wà tí máa rìnyàn láyà ah, oh, kábàlábá tó wà wo ah. ọmọ ìbílẹ̀ ti gbé ìyá ìwà o. Oh, ọmọ ìjẹ̀bú ni ọmọ ìlú wo ni wọ́n. ọmọ ìjẹ̀bú ni. má bá fi ìjẹ̀bú má bá ń kí gbogbo àwọn bá ń sọ̀rọ̀ má bá fi ìjẹ̀bú má dá lóhùn. ẹ̀yin ọmọ kéékèèké yìí ẹ mọ̀ àǹtí àǹtí àǹtí nǹkan tí mo wá ń ṣàlàyé ni pé bá ṣe ń tàgbò yìí ó dáa kí ọkùnrin tó bá mọ rẹ̀ sọkùnrin ó dáa kó ní àgbo ńlé ọkùnrin mi ò lágbo ńlé. ẹyin kò já àwọn ọkùnrin mi ò lágbo ṣùgbọ́n àwọn míì wọ́n wà tẹ́ pé ó lè jẹ tẹ́bílẹ̀tì náà máa lọ lò bá àwọn tó ń lo tẹ́bílẹ̀tì yẹn kò dáa ṣùgbọ́n àgbo yìí wọ́n máa ṣiṣẹ́ tó péye lágọ̀ọ́ ara wọn. àgbo yìí dáa ju tẹ́bílẹ̀tì. ó dáa dáa dáa. àwọn kan ń lo tramadol. Ah, ṣàmọ́ ó máa ń ní nǹkan míì tó tún máa ń fà sínú àgọ́ ara. Hmm, tí ó wíìkì ara. ó máa ń wíìkì ara kẹ́yìn ṣùgbọ́n àgbo kì í wíìkì ara kẹ́yìn. mo ṣàrí pé àwọn èèyàn ń wá wọn ń da kinní ìsẹ́nu. o síbẹ̀ náà làgbo ìṣe ń ṣiṣẹ́ tó ni. ó ń ṣiṣẹ́ náà ló jẹ́ kó máa rà kó máa dálẹ̀ tí ò bá ṣiṣẹ́ wọn ò ní wá. ẹ fún mi ní àgbo jẹ̀dí kan rí. àgbo jẹ̀dí kan rí. wọ́n fẹ́ ta àgbo jẹ̀dí fún wa o sálé wà. alé wà. afatọ̀ ńkọ́. gbogbo ẹ̀ ló wà ní ah, pẹ́pẹ́. níbo láti wá tẹ̀sí ẹ̀. Ah, kò sí wàhálà tó bá ti dago kan òru ẹ pè mí. Ah, <laughs> irọ́ ẹ jẹ́ ń wo ẹ jẹ́ ń wo agbójẹ̀dídà. agbójẹ̀dídà ilé ọlọ́tí lélẹ̀ ilé ìbáyìí olómi lélẹ̀. agbójẹ̀díjẹ̀dí eléyìí ṣé èwo ló ṣiṣẹ́ jù nínú méjèèjì. kò sí eléyìí tí ò ṣiṣẹ́ ń bẹ̀. àwọn èèyàn tó wà lórílẹ̀-èdè Amẹ́ríkà sáà lè sẹ́ndí eléyìí sí wọn torí àwọn tó wà nílùú òyìnbó wọn ìfẹ́ nǹkan tó bá lómi. eléyìí ní ìsìnkú wọn lè sẹ́ ǹjẹ́ sí wọn. kò ní lómi o wọn bá sẹ́jẹ̀ sí wọn bó ṣe wà yẹn wọ́n máa bu ṣọ́ọ̀tì kan eléyìí hmm. wọ́n máa wá ti ra ògógóró hmm. wọ́n máa mí ìfẹ́ mọ́ ó ṣiṣẹ́ dáadáa bó ṣe wà yẹn. ẹ tú ọ̀rọ̀ yẹn sọ kò ní sómi ń o. bí eléyìí ṣe wà yìí sí hmm. báyìí tí wọ́n bá ra lọ sí ìlú òyìnbó wọ́n á bù sínú kọ́ọ̀bù yìí báyìí tí wọ́n bá ti bu kọ́ọ̀bù yìí kan wọ́n máa bu ògógóró kọ́ọ̀bù yìí kan sí ó ṣiṣẹ́ ó ṣiṣẹ́ fún ọ̀pá ẹ̀yìn lẹ́yìn hmm. bá ń ròyàn ó hmm. jẹ́ tún ṣiṣẹ́ àtọ̀sí lẹ́yìn hmm. bá ní àtọ̀sí lára àgbo yìí kí ọ ẹ̀. ó ṣiṣẹ́ fún àtọ̀sí. ó ṣiṣẹ́ fún àtọ̀sí náà. lẹ́yìn bá ní àtọ̀sí lára ó ṣiṣẹ́ fún. jẹ̀dí táwọn ọmọ mi. ẹ bá ń ta jẹ̀dí ẹ jẹ́ kí n wo jẹ̀dí náà. ṣé èsè jẹ̀dí tó yẹ pé iṣẹ́ lọ fi dàrú lé o. ṣé èsè jẹ̀dí tí yóò daṣẹ́ rú lé. kò lè daṣẹ́ rú o. ẹ já wò bó ṣe rí náà. àbọ̀mọ́mọ́ mo ti ń kó fóònù mi lọ. ok ẹ ṣe bá mìíràn si oní olóyin wọ́n fẹ́ ya ìdọ̀tí dànù ni ẹ fẹ́ ya ìdọ̀tí ara yín dànù ìdọ̀tí yọ ọdẹ tú gbogbo yọ jáde mo fẹ́ tiẹ̀ fẹ́ wò báyà iṣẹ́ ìdí ẹ̀ ń ṣiṣẹ́ báyà kò ṣiṣẹ́ ṣé dandan kí n mu oníwọ̀n tì mọ́ra wọn ni. ah tó bá wù yín ni o ọ̀tí yẹn náà fi bẹ́ẹ̀ pọ̀ mẹ́ ìdọ̀tí yọ jáde lára ó máa wà ókè ó máa fọnú yín tínú èèyàn bá tóbi jù gan àgbo ẹwà tó máa flẹ tó máa jẹ pé calm down ó wà tó sì jẹ pé under ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì láàmú tí kù bá tóbi jù Hmm. pé ìkú tóbi jù báyìí hmm. ẹni tó bá fẹ́ kíkú òun kó kó flat hmm. ẹ̀tọ́ láwà. obìnrin ọ̀la ìkẹ́ ń túkọ̀ ìbá tóbi lóde. kò ní lè rí bí dẹ́ta lè dáadáa. àǹtí ẹ ti dé o ikú yẹn máa máa jẹ́ kí ní ẹ sókè kí ló dé. ikú ẹ̀yà kò ní jẹ́ kí èèyàn ẹ̀jọ́ ìkọ̀ tó fẹ́ ṣe. kí lẹ̀ ẹ̀ ń jọ yìí. kọ́lọ́pàá yìí ni èmi ò mọ gbogbo yẹn o so kò ní débi tó yẹ kó dé bẹ́ẹ̀ni o hmm, ikùn ọgbọ́dọ̀ pọ̀ jù ọgbọ́dọ̀ fúláàtì bẹ́ẹ̀ni ṣé n tẹmọ bá mi lọ. agbójẹ̀dì lélẹ̀ báyìí tí bá mú eléyìí síbi àkíní nǹkan tó lè padà ṣẹlẹ̀. bó ṣe wà ní tẹ bá mú gbogbo ẹ̀yìn máa wà ó máa tó bá ń ròyìn tẹ́lẹ̀ ẹ̀yìn máa fi yín sílẹ̀ ẹ̀jẹ̀ máa yàgbẹ́ wọ́ọ́rọ́wọ́. ní kinní náà Ọlọ́run bá ń gbọ́. kàmẹ́rámánà ó mú un. ó máa mú un. Ah. ọmọ bíbí ìlú wò ni ọmọ ìlú ìjẹ̀búgbó ni. ẹ fi jẹ̀bú àti gbogbo àwọn ọmọ nàìjíríà. ẹ o yé mi mo dúpẹ́ náà rẹ ká san ẹ lẹ́ o a máa ríra láyọ̀ o mo ti kí wọn. jẹ̀bú wà nílùú òyìnbó ẹ kí wọn. Ah. ẹ o bá mi wọn máa lọ rẹ wọn máa bọ̀ rẹ o wọn ní ṣíṣe o àdá ọba ọkọ ọba ẹnì kí wọn ẹnẹsẹ o nílọ tí ẹ lọ yẹn máa bọ̀ náírà tàlàbí ẹ máa kéré oko délé o wọn ní náírà sọ o ẹ lọ náírà yẹn máa bọ̀ náírà o mo ti kí wọn so ọmọ ìjẹ̀bú ni yín. bá mi ìjẹ̀bú yé mi ìjẹ̀bú. iṣẹ́ ìbáwo lẹ ṣe bó lẹ ṣe bọ̀ ah. bó lẹ ṣe bẹ̀rẹ̀. iṣẹ́ ìbí mo ṣe mọ̀ ọ́ bàbá ẹ fún ní two hundred ẹ jà fún two hundred naira two hundred. wọ́n gbọ́ yín lọ màmá. bàbá tó bí ìyá mi ọmọ ìlú ìjẹ̀bú igbó ni bàbá ìyá mi kò bí ọkùnrin babaláwo ni hmm. ló ń ṣe kò bí ọkùnrin obìnrin ìyá mi àti ẹ̀gbọ́n ẹ̀ ló hmm. ìgbà tí wọ́n mò ń dàgbà wọ́n fi mí tira èmi náà wá ń fi iṣẹ́ yẹn hàn. Hmm, gẹ́gẹ́ bí ẹ fẹ́ dàbí mọ́ńkélé. bẹ́ẹ̀ ni o mọ́ńkélé lẹ́yìn wọn wọn ò fẹ́ ọkùnrin hmm. èmi èmi náà mo dẹ̀ wà ní tí mo tún wà lọ́dọ̀ wọn hmm. níbi bẹ̀ níjẹ̀búgbò yẹn wọ́n máa ń fi iṣẹ́ yẹn wọ́n máa fi hàn mí ní táìmù gbà yẹn ibẹ̀ ni mo ti fi ojú sí ìgbà tí wọ́n kú tán kán tó kú ganan ti sọ pé èmi ni kí n ṣe iṣẹ́ àwọn hmm. kí n tó ṣiṣẹ́ ìganjú mi rí tó torí mo fílẹ̀ pé mi ò ní ṣe hmm. mo lọ ń ṣiṣẹ́ mi. àwọn àwọn nǹkan wo lójú yín rí. ìgbà yẹn mo kọ́kọ́ lọ ń ta red maid hmm. mo ṣí shop red maid. ẹ ti yọ ẹ lọ yọ lọ́nà. bẹ́ẹ̀ ni o mo ṣí shop red maid nílùú ọ̀rẹ́ ń gbà yẹn mo ń ta red maid ọ̀sán kan òru kan red ìgbà tó tún yá mo wá tún lọ ń ta ọjà ìjàpá àwọn alájàpá ní tó máa ra ìgbín àgbọn gbogbo ẹ̀ òní mo tún lọ ń tà ìgbà tí mo tún ń tà àwọn yẹn mò ń rówó díẹ̀ díẹ̀ ń bẹ̀ ibi tí mo jókòó sí lọ́jọ́ yẹn wèrè kọ́kàn wá bá mi ẹn ò ní lọ ṣiṣẹ́ tó ń ní kó ṣe àbí. wèrè alásán wèrè ni o wèrè ni o ò ní lọ ṣiṣẹ́ tó ń ní kó ṣe àbí mo wá rí gbówó alẹ́ pọ̀ jù mo ṣáà mú ẹgbàá mo lé wèrè yẹn jù ìgbà tí mo wá padà sí ń tajà yìí ni mo ṣe wá ń rìmẹ́ńbà gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn o. Hmm ìgbà tó wá tó bí oṣù méjì sí àsìkò yẹn mi mọ bí owó yẹn ṣe ṣe owó yẹn kò lọ ni gbogbo ibi tí n bá wá ti dé tí n bá ti gbàdúrà bíbí wọn máa ní pé kí n padà sí iṣẹ́ ìyá iṣẹ́ bàbá tó bí ìyá mi mi ì tún wá padà síbẹ̀ mo ní sísà kan ní ọ̀nà ilẹ̀ Ìgbò mo jẹ gbèsè ń bí nígbà yẹn mo gba owó láńpó mo tún fi lọ ta ọjà yẹn mo tún jẹ gbèsè nídìí ẹ̀ mo wá lọ sábà ẹ̀gbọ́n mi yẹn ní ilẹ̀ Ìgbò ní táìmù gbà yẹn ẹ̀gbọ́n mi yẹn náà ó ń ta ọjà bí ọjà báyìí náà ni lòun ń tà ó wá ní ọkùnrin kan tó wá máa ń kí láti ìlú Èkó ọkùnrin yẹn wá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run bá ṣe wá sùn lọ́jọ́ yẹn bá ṣe jí wá ní àsísà ṣé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín ṣé kò ní bí yín nínú mo ní kò lè bí mi nínú ó ní ṣe orú ọjà tí àǹtí mi ń tà yìí kí ló tí mi padà sídìí iṣẹ́ yìí kí máa ṣe pé ọ̀nà mi dẹ̀ níṣẹ́ yìí o èmi wá ń rò wípé bí àǹtí mi yẹn ṣe ń bó ṣe rí mi torí kò síbi tí màá dé mo lẹ́rùn ìfẹ́ lára wọ́n máa ń láìkì láti mú pé kí n ṣáà máa kí n má tètè kúrò lọ́dọ̀ wọn bó ṣe wá ń sọ ìmọ̀ àròkọ bí àǹtí mi ló ràn pé ó sọ̀rọ̀ yẹn fún mi kí n má lè tètè kúrò ní ọ̀dọ̀ wọn mo wá ní ó dáa mo ti gbọ́ ó wá di ọwọ́ ìrọ̀lẹ́ mo kò gbé báàgì mi mo ní àǹtí mo ń lọ sọ́rẹ̀ wọ́n ní kí ló dé mo ní mò ń lọ rẹ̀ láti ilẹ̀ ibo àwọn iṣẹ́ àwọn iṣẹ́ mi mo ní mo ní mò ń lọ rẹ̀ hmm. mo ṣe gbé báàgì wọn ṣàfún mi lówó mọ́tò tí mo ṣe padà sí ọ̀rẹ́ nìyẹn kí n tó kúrò lọ́dọ̀ wọn mo ti rí owó díẹ̀ díẹ̀ hmm. lẹ́mi náà ṣe tún padà sídìí ọjà ìjàpá yẹn hmm. ẹ̀gẹ́ èèyàn pa kí n tètè padà sídìí àgbo èmi ò padà ń bá tún padà síbẹ̀ kò pọ̀ ṣùgbọ́n owó tí mo tún kó bọ̀ láti ìlú ó tún rún ìwà tó tún wá rún mo wá rò pé wá mo wá fẹ́ yà sí báyìí ṣé iṣẹ́ tán ní kí n ṣe ṣé mi wà ní lọ ṣe báyìí ẹ̀gbọ́n mi kan ó fi alágbórí mo wá lọ bá a pé ó wá mú mi lọ sí inú ẹgbẹ́ torí mo fẹ́ máa ta àgbo yìí ó wá ń ṣe mo mọ̀ nípa ìtẹ́lẹ̀ mo ní mo dẹ̀ mọ̀ o mo dẹ̀ mọ̀ nípa àgbo yìí o ó ní ẹ mo ní mo mọ̀ nípa ẹ̀ mo ní ṣùgbọ́n ojú ń tì mí àti sọ pé mò ń tà ó ní tí n bá ti mọ̀ nípa ẹ̀ pé kí n máa tà á pé tí wọ́n bá ti béèrè pé ta ló ń tà kí n máa dárúkọ mm. òun bí mo ṣe bẹ̀rẹ̀ àgbo yìí nìyẹn o mm. ọjọ́ tí màá bẹ̀rẹ̀ àgbo yìí mi ò lówó kankan lọ́wọ́ lára àwọn tó tajà tó rajà lọ́wọ́ mi ní táìgbà tí mò ń ta ọjà àjàpá tí wọ́n rajà tí wọ́n ló bàjẹ́ wọ́n rajà almost twenty two thousand lọ́wọ́ mi ó wá pè mí pé five thousand lòún rí nínú twenty two thousand mo ṣe ní kó máa bọ̀ nìyẹn mo ṣáà five thousand naira yẹn lọ́wọ́ ẹ̀ five thousand ni mo fi bẹ̀rẹ̀ wóróbo yìí mo ti kọ́kọ́ hmm, bẹ̀rẹ̀. ẹ ń kiri ẹ ti kiri rí. mo ti kiri rí o mo gbé e sórí báyìí tí màmá kiri ká kiri. ẹ e jẹ́ ẹ gbé sórí náà ọlọ́ọ̀tún ní yẹ kiri náà àmì ò jẹ́ sùn ẹ gbé sórí náà kí ẹ ṣàlàyé bí ẹ ṣe máa ń kiri náà. bí mo ṣe máa ń kiri rẹ̀. bọ́lá ṣe kiri. ah máa gbé e sórí rẹ̀. ẹ yẹ sọ̀rọ̀ bọ́lá ṣe máa ń kiri. nígbà tí máa ti gbé sórí báyìí màá ní ìyá alágbòrè o hmm. ẹ pè mí ẹ ṣàlàyé hmm ẹ pè mí ibi tí mo ti bẹ̀rẹ̀ ni ẹ pè mí ṣàlàyé mo ti bẹ̀rẹ̀. sójú òde mọ tì yín. Ah, ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní gbé sójú rí ńgbà yẹn mo hmm. sunkún ojú tì mí mi kì í kiri àárín ìgboro kó má bàa máa rí kó má bàa máa rí mi torí ojú máa ń tì mí gan àmọ́ inú igbó tí mo tún wá ń kiri gan ayé ń mọ̀ mí ọ̀run mọ̀ mí. àtúmọ̀ báwọn èèyàn pàdé. mo wá tún bá ogbó ọjà tí n bá ti tà fún wọn bá wọn lára mu hmm. àwọn gan lọ́tún lọ́sìn torí náà gan ló jẹ́ kí n ti ìlú ọ̀rẹ́ wá gba ṣọ́ọ̀bù sí. jẹ́ ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan wọn á tó kẹ́kọ̀ọ́ lára nǹkan tẹ́ ẹ sọ yìí ẹlòmíì iṣẹ́ tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ fi sílẹ̀ àìṣe iṣẹ́ yẹn mọ́ kọ̀jọ̀ kó já sójú ọ̀nà ọ̀la ọmọ kẹlòmíì máa ṣiṣẹ́ oníṣẹ́ mo ti rẹ́lì kan rí tó jẹ́ pé ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wọ́n ti fi iṣẹ́ tí ọmọ ṣe wọ́n ti fi lé lọ́wọ́ ọwọ́ àwò pé iṣẹ́ wo ni iṣẹ́ yẹn gbogbo nǹkan tó ń rí tó fi òwúrọ̀ ajé ọjọ́ ayé rẹ̀ kójọ gbogbo ẹ̀ parun lójijì ni àfìgbà tó tó padà sí iṣẹ́ yẹn. òun ni o hmm. bó ṣe rí nìyẹn bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. ṣùgbọ́n láti gbà tẹ́ ń ṣe yìí ṣé ẹ ti kábàámọ̀. nígbà tí mo ti ń ta ọjà mi ò tí ì ralẹ̀ rí ìdí ọjà yìí mo ralẹ̀. èlì iṣẹ́ yìí. nídìí iṣẹ́ mo ralẹ̀ mo dẹ̀ ti ń kọ́lé lọ. nídìí iṣẹ́ àgbo yìí nídìí iṣẹ́ àgbo yìí. bẹ́ẹ̀ ni. ẹ farabalẹ̀ àgbo àgbo náà ni o àgbo hmm. ni ẹ kàn ń wò pé àgbo ni ṣùgbọ́n Ọlọ́run bá mi lọ́wọ́ sí hmm. kò sí bí mo bá bomi fún èèyàn ń ṣiṣẹ́ lára wọn. ṣiṣẹ́ lára wọn bó la ṣe wá fẹ́ ṣe ìrìn àjò àwọn aráàlú èbò báyìí àti ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti ń dèrè ẹ̀ pamọ́ nu ilé ẹlòmíì ti dèrè ẹ̀ nu ilé débi wípé ọmọ solution sọ̀rọ̀ ayé ẹ̀ á wá mọ̀ wò pé ah yóò ṣe pé àwọn ará tibí ló tún dé abáyáyé ní í ṣeun àìsàn ní sí ń ṣe bó la ṣe fẹ́ ṣe débi wípé a máa sẹ́ǹdì àgbo tẹ bá táwọn èèyàn bá ní ìdí àgbo á lọ sílùú òyìnbó kò dẹ̀ ní lómi nínú ṣó ṣeé ṣe. ó ṣeé ṣe hmm. ó pọ̀ yẹn gan ló yí sí jù láti ṣe hmm. tí wọ́n bá dọ̀hún bó jẹ́ omi náà máa dà sí eléyìí tán lè domi sí wà èyí tí wọ́n lè da ọtí sí ó wà tó wọ́n bá ti gbé oró eléyìí ní ìsìn báyìí eléyìí máa ń pa wà lélẹ̀. ọtí ẹ̀ láìké lè lu èyìnbó ẹ̀yìn tó bá ti di gbagigbagi ọtí la máa ń dà sí hmm. kò sí ọtí tí wọ́n lè dà sí. wọ́n lè dà seven up sí. seven up wọ́n lè dà sí ẹni ọtí náà lè dà sí bó ṣe wà ń bíbí tí wọn bá ti gbé lọ ìlú òyìnbó ẹni tì náà lè dà sí. ní ilé bẹ́ẹ̀ ni hmm. ó dẹ̀ ṣiṣẹ́ dáadáa táwọn èèyàn gan ti lò ó tí wọn wá ti wá dúpẹ́ lọ́wọ́ mi. so onígbàgìgbàgì rè. òun lélẹ̀ hmm. eléyìí ni wọn ń pè ní waste pay. waste pay yẹn dà. òun lélẹ̀. ẹ bá ń gbé sójú kámẹ́rà kámẹ́rà rí waste pay waste pay lélẹ̀ kí ni iṣẹ́ ti ń ṣe. tí ẹ̀yìn bá ń ròyìn. Oh, ẹ̀yìn ìbáraàdì àgó. bẹ́ẹ̀ ni téèyàn fẹ́ bẹ̀rẹ̀ báyìí tí ò lè bẹ̀rẹ̀ hmm tí ò ní bẹ̀rẹ̀ báyìí. bẹ́ẹ̀ni àbí tó bá wà lórí obìnrin tí ògì tí ẹ̀yin fẹ́ pé ìṣẹ́jú kan báyìí ti ń ro kò ní lè ṣe dáadáa. sẹ́yìn bá wà lórí obìnrin ẹ̀yin lè máa ro ni. ẹ̀yin máa ń ro wọn o. débẹ̀ níṣẹ́ lẹ́yìn fẹ́ lọ sí. iṣẹ́ ni èèyàn gbọ́dọ̀ òun náà fi ń mu àgbo. sẹ́yìn ro obìnrin ti ẹ̀yìn ẹ̀yìn olóró obìnrin. obìnrin ẹ̀yìn olóró obìnrin míì tí ò lè mu jẹ̀dí tí wọ́n bá ka ìtàn ẹ̀ sókè. ẹ̀yin máa rọ́ o ṣùgbọ́n tó bá mu jẹ̀dí dáadáa tí wọ́n bá ka sókè ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ sọ pé kọ́lọ̀ ń darí jìn ọlọ́run kó dáríjì mí. ṣùgbọ́n bá a ṣe sọ pé kọ́lọ́run dáríjì wá yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìkíní ní dànù ilé àwọn kan rú. ó dàrú ọ̀pọ̀lọpọ̀ ilé hmm. ní kíní àìlè ṣe déédéé ló ti ló ti. tán bá ká tan obìnrin sókè kí ló fẹ́ ṣẹlẹ̀. tí wọ́n bá ká ìtàn obìnrin sókè dáadáa ọkùnrin yẹn gan mọ̀ pé yẹ́s. holy center. wàláì àràmàdà ọlọ́run bá ń gbọ́. tán bá ká ìtàn obìnrin sókè. bẹ́ẹ̀ ni o. ṣé dandan ni ká ká tan obìnrin sókè ni ó gbọ́dọ̀ káta obìnrin sókè torí kíni ó bá lè wọlé dáadáa ni tí wọ́n bá tí obìnrin bá lorú eléyìí báyìí tí wọ́n bá ká ìtàn ìsókè kò ní lè àfẹ́tì ẹ̀ lẹ́yìn. ẹni sùúrù ẹni sùúrù mò ń gbọ́ yín ẹ bẹ̀jà dọ̀rọ̀ ẹ̀rú mò ń gbọ́ yín mò ń gbọ́ yín. ká ìtàn èèyàn sókè ṣé obìnrin ọ̀dẹ̀ gbà kankan. a ó máa gbà yín lọ́wọ́ kan lọ́nà wo lọ́wọ́ kan ló máa gbà. lọ́nà wo lọ́wọ́ lọ́nà wo ìgbà tí kinní yẹn tó bá wà lójú iṣẹ́ hmm. ara ẹ ti máa wà ń bẹ̀ dáadáa tó yẹ pé hmm. gbogbo ẹ ti máa wà. aláwọ̀ obìnrin kan máa ń sọ wọ́n lára àwọn òmùkè múùfù. tòótọ́ máa ń rí bẹ́ẹ̀ kí ló máa fà. jẹ̀dí ló máa ń fà. Eh. tí jẹ̀dí bá ti pọ̀ lára obìnrin máa ń sọ o. bẹ́ẹ̀ ni tí eh. jẹ̀dí bá ti pọ̀ lára obìnrin ara ò ní múùfù ṣùgbọ́n àgbo ẹ̀ wà dáadáa pé kinní yà máa yín mú báyìí. torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi bẹ́ẹ̀ tẹ gbogbo ara ẹ̀ ọgbọ̀n. tí wọ́n bá mu àgbo tèmi kódà òun yóò máa pe ọkọ ẹ níbi tó bá wà kókó máa bọ̀ torí yóò máa yín múlẹ̀ ni. ní kíní àgbo ọjọ́rùn bá ń gbọ́. Hmm. ó wà. mo tún wá débi àgbo yín mo rí wípé gbogbo àwọn èèyàn mú torí pé ní ìtì dáadáa. bẹ́ẹ̀ni. iṣẹ́ ìmọ́tótó náà tó dé sí àgbo. ó débẹ̀ o hmm. orú bá ṣe wà ní ìsìn báyìí tẹ́ débi bíi tí ẹ rí kọ́ọ̀bù tẹ́ ṣiṣí ń tẹ́ ẹ̀ lè fọ́ ṣé ẹni tó rí abọ́ báyìí tí ò lè fọ́ torí táwọn èèyàn fẹ́ wá mu àgbo torí pé ṣíṣí tó máa ń rà àgbo lọ́wọ́ ìwọ̀n ìlera hmm. èèyàn gbọ́dọ̀ wà nídìí iṣẹ́ tó bá ń ṣe hmm. téèyàn bá débi tó bá ti ń ṣiṣẹ́ láàárọ̀ á gbá gbogbo àyíká gbogbo ẹ̀ á mọ́ ẹni tó bá wá gbé yóò mọ̀ pé yà ẹni yìí ó nìtì èèyàn gbọ́dọ̀ jó ń jẹ. ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi yóò ti róró mọ́ yà láàárọ̀ kùtùkùtù yóò ti lọ ilé kẹta. àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ nìyẹn hmm. tíṣẹ́ bá tó iṣẹ́ obìnrin ò lè ró iṣẹ́ mo rọ́ ìròmáyà láàárọ̀ kùtùkùtù ó lóun fẹ́ máa rojọ́ káàkiri hmm. tó yẹ pé láàárọ̀ ó ti jí ó ti wẹ̀ fáwọn ọmọ ẹ̀ àwọn ọmọ tó fẹ́ lọ skul ti gba skul lọ hmm. òun náà ti múra ṣọ́ọ̀bù ti wá sí ṣọ́ọ̀bù hmm. kò ní máa rorò sí pé òun máa ó lọ máa rojọ́ kiri bẹ́ẹ̀ ni o wọn ní lè po gbóná lé lórí. sọ ma ko gbóná lé yẹn lórí. Ah, ẹni tó bá ti jọ́ lọ́fọ̀fọ́ máa ń po ẹrú gbóná lé wọn lórí. <laughs> ẹ ti ah, mo ti rí dáadáa. lọ́jọ́ yẹn nínú ilé mi ló ti ṣẹlẹ̀ ẹ yóò tiẹ̀ kọ́ àwọn kan lọ́gbọ́n pẹ̀lẹ́ náà wà káàkiri gbogbo àgbáyé. Ah, ọ̀rọ̀ ẹlẹ́jọ́ ni ó lọ lẹ́ẹ̀kejì lọ rojọ́ ẹlẹ́jọ́ fún ẹlòmíì ìyẹn bá lọ bá a pé ń gbọ́ kí ni mo ní mo ṣe fún ẹ̀yán ní òṣèrò ìyẹn ìyẹn ò sì sọ bẹ́ẹ̀ hmm. ó lọ sọ pé ń gbọ́ ó ní o sọ báyìí bí yẹn ṣe ń gbé bọ̀ náà eru eru gbóná ló gbé irú yín eru gbóná ló máa ń dàdé so gbogbo àwọn àgbo yìí oníṣẹ́ tó ń ṣe ń kọ̀ ọ̀kan afatọ̀ oníṣẹ́ tiẹ̀. turmeric one thousand naira. one thousand ni turmeric o bàbá ń gbé kámẹ́rà sí kan ya turmeric wa one thousand ẹ yẹ bá wa ra o ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ bá wa ra turmeric tó o bá ra inú mi ò ní dùn ẹ ra turmeric ọmọ ìlú wo ni ọ ayibo ndọma sẹyìn ni ndọma àbíkẹ́ náà ń pè ọmọ yín na a jẹ́ pé gbòǹgà tẹ́ ń sọ yìí a lè rí tí o bá lómi ká sẹ́ndì ẹ̀sìn wọn. ó wà dáadáa tó pọ̀ hmm. gbogbo ilé tó wà ní ṣọ́ọ̀bù báyìí ṣàṣàlélẹ̀ tó lómi ń bẹ̀ hmm. bó ṣe wà ní. yóò lè jẹ́ kí gbogbo nǹkan lè kanlẹ̀ ọkùnrin tí o bá ní nǹkan tí ó lára obìnrin ò ní láìkẹ́. ní láìkẹ́ o hmm. agbóba ni ẹ má bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ kankan agbo ọwá o. mo ń fàsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin èèyàn láti mọ ìyà yìí lẹ́nu nípa ìṣẹ̀ṣe ilẹ̀ yorùbá kí oògùn tó dé ká tó rí paracetamol kí oògùn kan tó dé mi ò fi mi ò bà oògùn kankan jẹ́ o kí oògùn òyìnbó tó dé ni a ti ní ọgbọ́n wípé àwa náà ní nǹkan tó ń pè ní egbòogi ilẹ̀ yorùbá lára àwọn àgbo egbòogi ilẹ̀ yorùbá náà fi ṣe gbogbo àwọn nǹkan tẹ̀ ń wò lára àwọn àgbo egbòogi ilẹ̀ yorùbá náà fi ṣe rheumatism

yóò mọ dùn mọ́ wa o yóò mọ korò báwọn ọ̀tá ara wa láṣẹ Èdùmàrè torí pé a ti dẹ́ yí ọ̀sìn lónìí kí gbogbo àwọn èèyàn kọ́ mọ pé sìn wá gbogbo agbára tí ìgbín bá ní nínú igbó ilẹ̀ ní fi sìn gbogbo agbára tí ejò bá ní nínú igbó ilẹ̀ ní fi sìn ṣé wá ní gbogbo agbára tí ahun bá ní nínú igbó náà ilẹ̀ ní fi sìn gbogbo agbára tí ẹyẹ bá ní lójú ọ̀run ojú òfurufú náà ni ó fi ń sin àti dẹyẹ ọ̀sìn lónìí kí gbogbo èèyàn kan mọ pé sìn wá ìyá alágbo ẹ mọ̀ mọ̀ ṣe láṣẹ Èdùmàrè torí irú mọ ti ṣe lọ́bẹ̀ ògiri mọ ti ṣe lọ́bẹ̀ epo pupa mọ ti ṣe lọ́bẹ̀ iyọ̀ mọ ti ṣe lọ́bẹ̀ ẹ mọ̀ ọmọ ṣe o ní gbogbo àwọn nǹkan yìí tẹ́ ń ṣe pátápátá ṣe obìnrin náà nípìn bẹ́ẹ̀. dáadáa. obìnrin náà lè wà ara gbagigba obìnrin lè rà fọ́kọ ẹ̀. obìnrin àwọn obìnrin ló wá ń ra jù lọ́wọ́ mi wọ́n máa ra fọ́kọ wọn. ẹ farabalẹ̀ o obìnrin náà ra gbagigbagi fọ́kọ. wọ́n wá ń ra àwọn tó ń wá láti wọrí hmm. àwọn tó ń bọ̀ láti ilẹ̀ Ìgbò hmm. àwọn tó ń bọ̀ láti Èkó lọ sí ilẹ̀ gbogbo wọn ló wá ń rà. kámẹ́rámà bá ń tó ń lọ sẹ́kọ̀ọ́ àwọn tó ń bọ̀ láti èkó eh. tí wọ́n lọ sílẹ̀ ibo wọ́n á rà á wọ́n máa rà lọ fọkàn wọn dáadáa. torí ó ṣeé ṣe kọ́kọ́ wọ́n ní complain. bẹ́ẹ̀ ni àwọn gbọ́dọ̀ máa ń sọ bí bọ́kọ̀ wọn ò kí ṣe é ṣe dáadáa wọ́n máa tún wá sọ fúnrú àwa. ẹni tí nǹkan ọmọkùnrin Yorùbá wa tóbi ṣó lè fi hàn yín. àwọn ah, kì í fi hàn ọgbọ́n máa ń sọ fún wa. tó bá lò fẹ́ fi hàn yín nǹkan tó má fi hàn wá iṣẹ́ tá à ń ṣe ni kò ní mí ni wọ́n lè fi hàn wá. ní kọ́nà ni o ní kọ̀rọ̀ tó lè wá fi hàn yín lé. ilé ọkọ mi bẹ́ẹ̀ lè. ara yóò kàn fi hàn yín ni pé kẹ́kàn wò ẹ wà gbé ẹ gbé lọ́wọ́ wò ọkọ mi bọ́ nílé ó bẹ́ẹ̀ lé ara ẹ gbé lọ́wọ́ wò. àlè ṣerú yín ẹ má jà ṣerú yín. ẹ ṣé o ìkànnì Yorùbá Dùn Online TV akọ́láwọlé aláwọ̀dé ló kọ́ mi mẹ́sì náà ń wò wá ẹ ṣé o máa kí gbogbo yín o ẹ wọ ẹ máa subscribe sí ìkànnì yìí á máa dùn fún wa á máa kúrò báwọn tàwa ẹ ṣé o gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjìrè tẹ́ ẹ wà ní diaspora ẹ kéré oko délé o ìkànnì yorùbá dùn online tv ló ń kíyìn o kò ní rẹ owó kó má lè ná jàdálẹ̀ kòkòkò lára ọ̀tá lè ẹ ní gbọ́bi sí wa àwa náà ò ní gbọ́bi sẹ́yìn náà ire lójú owó rí.